يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم فإن خفتم فرجالا أو ركبانا فإذا pariwo láìpẹ́ máa sọ̀rọ̀ tí kì í sára wọn ọlọ́run ní pẹ̀lú náà kírísítọ́n nítorí náà tẹ̀mí bá ń bẹ̀rù ìbẹ̀rù ń sẹ́yìn àsìkò ogun ni fẹ́ẹ̀rì jẹ́ẹ̀lẹ̀ àti pààyàn láti dúkẹ́ mójútó ohun gbogbo gbà kò sí ìgbà kan. tọ́lọ́run bá gbà fún àwọn bàbá mákìrún náà lópin gbàdá bá wà lábẹ́ tàjẹ́ ní tó ní làákàyè kọ́tà àbá àmọ́ làlàáfíà kọ́tà àbá àmọ́ nífàyà balẹ̀ pété pásítọ̀ ihe làwọn àtúbọ̀lọ̀ ọlọ́run nítorí náà tí ìbẹ̀rù bá ń ṣe yín tí àsìkò kan nínú àkókò ìrìn tó bá bọ́ sásìkò ogun ẹrù báyìí fẹ̀rìndẹ́lẹ́ àwòrán báyìí àsìkò ogun ni ẹ̀yin náà ń bẹ lójú ogun ìran òdìdé kí papọ̀ níjẹ́ náà torí pé gẹ́gẹ́ bí túnṣe ń bọ̀ nínú sọ́rọ́ tó nìjà ọlọ́run pa wá láti pàtàkì ìrìn jẹ́ náà. lásìkò ogun eléyìí jẹ́ ọ̀kan nínú ẹ̀rí tó lágbára jù nínú àwọn ẹ̀rí táwọn olùmọ̀ọ́fi ṣe àmì pé ọ̀ràn yẹn ní kákẹ́ òǹjọ̀nà nígbà tó gún wà gan ọlọ́run ní kákẹ́ ìjàmà pé wàá nígbà tó sùn ní pẹ̀lú tẹ̀ ń bá ń bẹ̀rù tẹ̀ wà lójú láì máa rìn lọ ẹ̀rẹ̀ kí lápapọ̀ ń jẹ máa àfi kálukú kéjì ẹ̀ ọlọ́ni fẹ̀rí jálẹ̀ ọ̀rọ̀ kùbánà tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ ife ògbóró ẹ máa kírun lọ lẹ́ni tó ń rìn lọ ẹ máa kírun lẹ́ni tó ń rìn lọ ilé ìjà àsìkò bẹ̀rù ìrànṣọ́ ìrànwọ́. ìrun àpò ìrun maghrib ìrun àìṣá àwọn àrùn ara ẹ̀ ẹ̀ máa kí wọn lẹ́ni tí ò dúró kan náà ti ń rìn lọ. abi kò tún lè ṣe kí lẹ́ni tí ń lọ ẹ bá ti tẹ̀lé ẹsẹ̀ lásìkò tí ẹ̀rù bá ń bà ọ́ pípẹ́ ọ̀tá ó lè gbógun wá bá wa láì lọ tẹ̀lé. ayà ìjàmbá wo ọlọ́run tó ní sàyẹn xẹ́pù ẹ̀rù bá ń bà ní. àtìmọ̀ ìbẹ̀rù àtòdì jẹ́ ìbàlẹ̀ ọkàn nù. ìbẹ̀rù òun náà ní kí èèyàn mọ̀ mọ́ ẹni pàtó ohun tó ṣeé ṣe kọ̀rọ̀ jáde pàápàá jùlọ ìgbà tí èèyàn bá jẹ́ pé wọ́n wà lásìkò kò sóògùn tóògùn bá dé sẹ́ni tọ́mà lálọ́ lè bá lọ tani ò bá lọ àsìkò bẹ̀rù tó ṣe pé oníkálukú kò sẹ́ni tó dúró dẹ̀kan oníkálukú ń rèé sá ẹnìkan ò ní gbọ́ pẹ́nìkan pé òun nàfṣe nàfṣe kálukú àwọn akéde orí ara rẹ̀ pé èmi ni èmi tó mi lẹ́rù. òbí lè má rojú tu tọ́mọ rẹ̀ ọkọ lè má rojú tu bàyà rẹ̀ àyà lè má rojútu tọkọ rẹ̀ kálukú ọ̀nà àdúrà rẹ̀ tonti bó ti ṣe rí bẹ́ẹ̀ ọlọ́run bá ti ní ká sí ọ̀n eléyìí ń tọ́ka sí pé ọ̀sọ̀lá ọ̀sọ̀lá irun yẹn agbọ́dọ̀ mójútó náà àsìkò tó ṣe pé àìrójú ń bẹ àìráyè ti pọ̀ ọlọ́run la tó gbọ́dọ̀ kí àwọn wá nígbà tí arójúta ti ráyè kí ló fà tó fi tí ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí ẹni kìkì ọ̀nà nígbà tí arójútọ́ ráyè wọ́n dìde wọ́n lọ kí ọ̀nà lẹ́yìn tí wọ́n sá lọ aláta wọ́n wá pè wọ́n náà kọjá lọ kí ọ̀nà ó ní ẹ̀dá fún ní bínú sí ni kò mi lánàá àlá ọmọ ọ̀la wà á ń mùsùlùmí mùsùlùmí sì ní ọ̀nà.

ayé ọ̀sọ́ lórí jáde ẹ máa kírun ẹni tí ń fẹsẹ̀ rìn lọ. ọ̀rọ̀ kùbáná tàbí lẹ́ni tó gun nǹkan àsìkò bẹ̀rù nù èdè ẹ̀jú òzòlè lọ́dọ̀rí àlà ẹ̀jú òzòlè bẹ́ẹ̀rẹ̀ lọ́dọ̀rí torí ti wá máa mú ní sẹ́ńtì ọ̀tọ̀ ká ṣe tí ọ̀rọ̀ àti ìdíwọ́ ìdíwọ́ àìrójú tó ń bẹ lọ́fà ìdíwọ́ tá a ti lè dúró kírun àìrójú ti ń bẹ lọ́fà ìdíwọ́ ìdíwọ́ tá a fi gùn nǹkan tá a sì ń kírun ọ̀ràn ẹ̀. ṣùgbọ́n tí ọ̀rọ̀ sì díwọ́ kọ̀ gbọ́dọ̀ máa kírun kọ́ máa rìn lọ. o sì gbọ́dọ̀ máa kírun ọ̀ràn ẹ̀ lórí nǹkan àbùn. ṣùgbọ́n gbà tí ìdíwọ́ bá bí ìdíwọ́ lọ́fà lọ́nà ọba fi ṣe lẹ́tọ̀ọ́ tí ìdíwọ́ bá ti kú ń bẹ́ẹ̀. ورجالا الرجال نفي جمع راجل بيبقى الانسان يعني لسان راجل كذب رجالا كوادقين آه. فإن خفت تمام رجالا أجب دقين دقين باوة rọ́ọ̀jì ẹnìtẹ́rìn jọ́mù rẹ̀ ní kíni rìjàlì. tọ́ eléyìí fi hàn wá pín níbí ọlọ́gbà fún wa kàmá kí n nígbà tá a rìn lọ torí bẹ́ẹ̀ àti màá kí ọlọ́run bá pa wá láti ẹ̀ kíkà dìde lórí wọn. ó tilẹ̀ jẹ́ pé wàkúrò lílẹ̀ ìkọ́ni ní tó síwájú lọ́dọ̀ màlìkíyà àti ṣàfihàn ìtumọ̀ wàkúrò lílẹ̀ ìkọ́ni ní pé ẹ máa nàró dúró fún ọlọ́run ọba ní gbogbo ìgbà tẹ́ ń bá ń kakò náà tù ìtumọ̀ rẹ̀ ní lọ́dọ̀ tó pé wọ́n kó mú lílẹ̀ ikọ̀ nìdí hálàjà kọ́wó ní kóńtòkò nìtúnà. wọ́n ní ìtumọ̀ ayà torí pé kò náà lọ́dọ̀ tó nǹkan tí dojoojúmọ́ ni pàápàá jùlọ nínú àṣùpá. kùnú kùnú àlàdùà táwọn ṣe lóru tọ́lá gbogbo olùmọ̀ náà wọ́n kì í ṣe kùnú tó ń jókòó wọ́n kì í ṣe ọ̀pọ̀ wọ́n kì í ṣe oníforí kan ìdúró náà wọ́n ṣe kùnú. ṣùgbọ́n ààyè eléyìí bó tilẹ̀ tọ́ka sí pé ìdúró lánàá ṣe kò tí ìtumọ̀ yẹn bá wọlé ṣùgbọ́n kò túmọ̀ sí kọ̀nùtù ojoojúmọ́ irú ìta àwọn àlejò àwọn àṣẹ àtàwọn ṣàfihàn yìí tẹsí pé wọn àti wọn àti kí irun rákà kejì wọn àti kí pátí àti súra kí lè má mọ tó rúkọ wọ wọn dàkẹ́ ibòmíì lẹ́yìn wọn gbé sókè láti rúkọ wọn dàkẹ́ wọn tó lọ láwọn ṣàfihàn àjẹmọ́sẹ̀ àwọn màlìkíyà wọn tó ń kú. kò náà sì yẹn dájúdájú ó wá nínú àwọn àdé nítorí hàn wá pé lóòrì ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ anábì sallallahu alaihi wasallam wọn ṣe kò náà tì ìgbà kọ̀ọ̀kan nínú ẹ̀ẹ̀mejì ètì yẹn oṣù kọ̀ọ̀kan wọn ti ti ṣe ọ̀kan ní ìbẹ̀rẹ̀ islam èkejì láàrin gbogbo rẹ̀ gbàtà ṣe hijira sí Medina táwọn kékeré mú àwọn kan lọ́tún òjò tó ń lè wá sí Medina tí wọ́n tún dáwọ́ tẹ̀ lókè àwọn àlẹ́ sọ̀rọ̀ bá àti lọ́jọ́ náà tó fóṣù kan wọ́n ń ṣépè fún àwọn èèyàn tí ó di àwọn èèyàn lọ wọ́n tún dákọ̀ ní àárín gbogbo ẹ̀sìn Islam àwọn kan á tọrọ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ kó fi àwọn pàṣẹ nínú àwọn ìdádé ránṣẹ́ sáwọn wọ́n tẹ̀lé àwọn kó lè bá àlọ́ máa máa bá àwọn kó àwọn ẹlẹ́sẹ̀ nípa ìkọ̀ àárín. ṣùgbọ́n fún ìyàlẹ́nu bàtà ń lọ wọ́n débì kan lápá ilẹ̀ náà yìí wọ́n pa àwọn ìdádé àwọn tó wá tó wá bẹ̀bẹ̀ pè wọ́n wọ́n ti jàǹbá anabi sọlọ lọ àṣẹlẹ wọn ṣe pèlè wọn wọ́n ti kú náà wọ́n ti sàdó àṣẹ pèlè wọn oṣù kan ṣùgbọ́n àti ìkíni àti kejì lẹ́yìn oṣù kan anabi pàtì. ليس لك من الأمر شيء أو يتوب عليه أو يعذبهم فإنهم ظالمون ألن يرى نصيرا tọba wọ Ọlọ́run tó forí jẹ wọn sẹni tí ó wọ Ọlọ́run tọba ti wọ Ọlọ́run lè fi àjẹ wọn àmọ́ alábòsí wọn subhanallah ẹni kò tó so báyìí. وعن صحيح صحيح مسلم صحيح البخاري وعن محمد صلى الله عليه وسلم wọ́n ti kunu ti yẹn oṣù kan nígbà yẹn oṣù kan nígbà yẹn ṣùgbọ́n ti gbà àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ti kunu nígbà àkọ́kọ́ ẹ máa ti sépè fáwọn kékeré ó ti ṣàdúrà fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí tó lè wá wọn ṣàdúrà wọn sì ṣèké pa àwọn kẹfẹ. ìṣùwọ́n náà ìṣùwọ́n náà lè pàtì sọ̀rọ̀ wà lóṣù. nínú àwọn àdéhùn yẹn àdéhùn kan wà tí wọ́n gbọ́ alátọ̀dọ̀ anásùnmí nálẹ̀ ọ̀bí ọ̀lọ́ àwọn àná ọ̀kan wà tó wà alátọ̀dọ̀ àbúrò rẹ̀ rà ọ̀bí ọ̀lọ́ àwọn àná ọ̀rọ̀ nínú àtúgbà wà náà sàbẹ̀ èyí tó wá láti ọ̀dọ̀ Anas bin Malik ọ̀dọ̀ ẹ̀wọ̀ ọmọ rẹ̀ náà wà ọmọ anas nínú àwọn tó gba àdìsí yẹn wá so nínú rìwáyà kan tó ń gbà wá tí ó sínú sahih muslim tí ó sínú sahih bukhari àti muslim tó wá nínú àwọn kótópù sunan lẹ́rì sunan kubra al-bayhaqi ó ní anabi sallallahu alaihi wasallam ó ṣe kùnúùtù fóṣù kan kò sì yéé ṣe kùnúùtù náà àtúgbà títí tó fi kú. الليل مالكية أو وشفعية والحمد لله هو حديث ضعيف حديث ضلال ترك أمانتنا أو علماء الجرح والتعديل وصور الإقبال حتى يطبر ولا تطور سنترد اللي كسيا لله إيه تبتاني لأنه كسو أقبلي النبي صلى الله عليه وسلم ti ṣe kunut nígbà àkọ́kọ́ oṣù kan ní nígbà èkejì شيء فعله النبي صلى الله عليه وسلم في غضون شهرين فقط من عمره المديد في الإسلام ثم تركه بعد لا يمكن أن يقال bìtẹ̀yìmù mẹ́tẹ̀ẹ̀hì sọ̀nà nítorí pé oṣù méjì péré lánàá tó ṣe láàyè oṣù méjì ń gbọ́n sùkún ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ẹ̀mí rẹ̀ tó gùn nínú ẹ̀sìn Islam ẹ̀mí rẹ̀ gùn pọ̀ nínú ẹ̀sìn Islam sọ̀rọ̀ bá lè sọ lẹ́yìn tó lọ sí lánàá ní twenty three years wọ́n á ti kankan fún oṣù méjì péré wọ́n tún pàtì lẹ́yìn rẹ̀ kò lè ṣe ṣe kẹ́nìkan kan sọ pé àmà ti láéláé àti kọ́ wẹ́lì mi wá tí wọ́n kàn án ti dá ní ìlú abẹ́rẹ́ ọ̀tọ̀ kan torí ẹ̀ ìtọ́jọ́gba dùnú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní pé àpò náà fi yẹn súnnà ní títà bàbí bá wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí àtìgbà kínní àtìgbà kejì kí ló wá nàbí wá sí sábàbí torí ẹ̀ tí sábàbí bá ń bẹ káwa náà máa ṣe kò ní òtún gbà yẹn ọ̀nà ni àmọ́ tí ọba tí sábàbí kò sínú súnà tí sábàbí bá ti bẹ kò sí òun tà sí lè ṣe lẹ́yìn ìgbà tó bá ti dé láti ọ̀pọ̀ wọ́n rákà ti parí a lè ṣe kò ní òtún sòṣùgbọ́n láì sí sábàbí kò sínú súnà tí a máa ṣe kò ní òtún tí sábà bí bá wá gbé súnà ni àwọn pé àmà ti sókè lè má mọ àmà ti sókè àwọn àmà ti àmì wàyí là á kó wọn ti máa dábì wí bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá àbí sọ̀rọ̀ tí ìbá ti bá nàbí wí sókè. sùsùgbọ́n tó ọ̀rọ̀ wípẹ̀ anábì máa ń ṣe pọ̀ náà ní gbogbo ìgbà ó sì máa ń pa sí ń gbà ní ọ̀rọ̀ wípẹ̀ yìí náà lẹ́sìn rí nínú Ramadan yìí tọ́lá nínú èké wí tèlé tẹ́lẹ̀ fa tò wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ni ètẹ́ ń ṣe yìí ẹ̀ ké wí tèlé tẹ́lẹ̀ tó a bá wọn dédé wọn àmọ́ ń gbà tó béèrè o ó túmọ̀ sí sọ èké wí tèlé tẹ́lẹ̀ náà tó sì ẹ̀ bá máa kí tèlé ń gbèsè ààyè tó túmọ̀ ayé rẹ̀ náà ẹ̀ tó bá ti kí tèlé ti parí lákàtí parí tó bá ti kórí sókè láti rò kúrò àbí kó tó rò kúrò bóyá kó tó rò pọ̀ àbí lẹ́yìn ìgbà tó bá gbórí sókè láti rò pọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ wa ẹnìkan fọ́kàn lágbára ẹnìmí fún mi lágbára bọ́ méjèèjì lọ́wọ́ alátọ́dọ̀ àmẹ́sọ̀lá àdùsọ̀lá. so bóyá kó tó rò pọ̀ àbí lẹ́yìn ìgbà gbórí sókè láti rò pọ̀ wá ti kún náà pé wọ́n ti máa dáná bí ìrìn tó bá gbé ànábì máa wí jẹjẹ ẹlòmíì lè pe yẹ wọ́n lè máa jẹun wí kódà kó ti pé jẹjẹ ní máa wí gẹ́gẹ́ bí dùn sáà ní máa wú kejì tó bá máa ti wú fa ṣé máa bí léèrè à ẹ má ti ti kan ti bí léèrè náà wá kí lọ́ọ́ máa wú kò nù. tó ilé ìjẹ́bù ti ṣe jẹun torí ẹ̀ ń tá máa wú bẹ́ẹ̀ náà ní pé اللهم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه ليعز من عاديت ولا يذل من واليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أعطيت أستغفرك من جميع الذنوب والخطايا وأتوب إليك اللهم اقسم لي من خشيتك ما تحول به بيني وبين معاصيك ومن اليقين ما تبلغني به جنتك اللهم هون علي مصائب الدنيا اللهم متعني بالسمع وبصري وقوتي وجهك واجعله الوارث مني واجعل دهري على من ظلمني وانصرني على من عاداني ولا تجعل مصيبتي في ديني ولا تجعل الدنيا أكبر همي ولا مبلغ علمي ولا في النار مصيري ولا تسلط علي بذنبي من لا يخافك في ولا يرحمك subhanallah àdúrà láì ó yẹ kí n gbọ́ lárúbáwá láṣẹ kẹfì dáadé torí kò sílẹ̀ sílẹ̀ túmọ̀ rẹ̀ kẹ́ yorùbá pé ìtumọ̀ yẹn tí ó wọ̀ yẹn ládàá ẹni náà ti di yorùbá yẹn pé náà gbọ́ débi kan àwọn ò ti dáadáa náà fi ní túmọ̀ torí bí ẹlẹ́ ìwà àdúrà yẹn tí yẹn bá ń mọ̀ yẹn bá ń mọ̀ tí máa ń ṣe wàlúwà àti ìtumọ̀ tó kó sínú tó pọ̀ jù nínú àpèjú nínú tó wà mbẹ ó ní pé ìnáwó lẹ́yìn àìsùn mẹ́nà àdẹ̀ gbogbo ẹni tí wọ́n ọlọ́run ọba bá fi lè mú lọ́tà kò lè ga o àbí ọ̀gá wàláì kò lè ga tó bá ga gíga rọ wàláyé zèlò mẹ́nuwalẹ̀ gbogbo ẹni tí wọ́n ọlọ́run ọba bá ti lẹ́mìí ẹ̀ àbùkù lè kàn láéláé kó lè jẹ́ ní yẹpẹrẹ subhanallah ilé yẹn bẹ́ẹ̀ ní sèyàn wò nínú alukóyọ̀ tẹ̀wárí tó ti wà bá ti ká kò sí nǹkan tó tún sẹ́kùn mọ́ nínú orí ayé àtàkùn yàrá tó ti wọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ni ló fà ló ti jẹ́ pé nù Ramadan báyìí láwọn ilẹ̀ lárúbáwá á rí i pé àfikún àfikún àfikún máa wọnú dùn áwùjọ tó ti pọ̀ jù ẹlòmíì ní ìsìn ó lè ṣe dùn àwọn òkú náà tù pàápàá ní ọjọ́ máa ń kọ́ àwọn kí Al-Kùránì já lórí tarawih dùn àwọn òkú náà tù yọ kún kásẹ̀tì kan àwọn èèyàn ọmọ wa sáré níbi tí wọ́n ti kásẹ̀tì pé gbígbóná gbígbóná làwọn fẹ́ rà lọ́sọ ní dùn ah, àwọn kásẹ̀tì Al-Kùránì sọdún yìí tó ní àdá tó ẹ̀rì tó gbogbo dáhùn èèyàn ti subhanallah láàrin ilẹ̀ Saudi yẹn ó ti dáa jù táwọn èèyàn bá ń àwọn olùmọ̀ńláńlá ò ní torí pé bóyá nìkan tí ń kírun báwọn ẹ̀yìn mọ́tíláṣí ànábì àbí mọ́tíláṣí mọ́kà ló sá ti ṣe kán agbẹ́nu lọ wọn á máa láti ṣe sáṣẹ Somalia wọn á láti ṣe sáṣẹ Djibouti àìmọye ọ̀rọ̀ títà bẹ́ẹ̀ àfikún tẹ̀sí bọ́lẹ̀ ti rí <laughs> àìmọye tíra kan pọ̀ ó ti túkẹ́ dá dúró tí wọ́n ní kó sọ yẹn náà láti ṣe tí wọ́n so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmú rí nǹkan púpọ̀ tó ń pàṣẹ ìṣe ìgbà táwọn ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ti ṣe dùn áwò kùnú tó ti fi hàn wáyé wọn bá sáàmù kí màá tún fi nǹkan sùn. ìgbà tí wọ́n ti ń pàwọ̀ ẹ̀ rí pé pàápàá jùlọ àwọn sẹ́tún fi ń kọ yẹn fabrication ń wọ bẹ̀ tó yẹ fáwọn náà create rẹ̀ kí tó ṣàdúrà ní tuntun alágbèbọ̀ àndẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ ẹnìkan ó ní ìmọ̀tẹ́tọ́ pé wọ́n máa ṣe ẹ̀kọ́ náà gbọ́n sókè máa rọ láwà gbọ́ lẹ́yìn lè máa mú àwọn wo satellite ẹ̀jọ́ mẹ́ta yìí wípé tí lè máa bá dá wọ́ wá máa wọ́ wá wọ́ sálà ń tó gbọ́ rẹ̀ làdá nìyẹn òní àgbọ̀lù ti tọ́ mọ́tà tí ọ̀tọ́ ní nàìjíríà tó àìsàn pé ókè ní mọ́tà mọ́ yàtọ̀ sí mẹsìlẹ̀ àwọn ní mẹdínà yàtọ̀ sí mẹsìlẹ̀ nàbàwì mú mẹsìlẹ́sì mi wà tán tuntun sí bẹ́ẹ̀ kò sí. tó bá jẹ́ súnà gbogbo èèyàn náà ni gbogbo mẹsìlẹ́sì òkú náà àmọ́kàmà mẹsìlẹ̀ náà ni ẹ̀ẹ́kún ọmọ ẹ̀sìn tó ń torí délé ló ṣe jẹ́ pé anítúrà àtàwọn olùmọ̀tò sọ fún kótó kò níbi tó ṣùgbọ́n wọn fi tiẹ̀ ní kò sọ̀rọ̀ inú ọmọ tara àwọn olùmọ̀ ẹ kẹ́kọ̀ọ́ tí kò sọ̀rọ̀ kéde kéde tiẹ̀ ń kọ́ yọ ọkùnrin àti àwọn èèyàn sọba ti sọ tíjọba bá fẹ́ fún olù yọpọ̀ àwọn láti tó ìgbà tíjọba ò ti pa ṣe pé hmm, àwọn olùmọ̀ dáfẹ́ wọn ti bọ́ wàhálà kó lọ ọjọ́ ló ṣe jẹ́ mi. so òkú náà fi ẹ́ bọ́ọ̀ ṣe jẹ́ mi ṣùgbọ́n ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ń bíbá yín nàìjíríà ilẹ̀ áfíríkà tó pápá ìgbàlá àwọn ọmọdé màlìkíyà tó wọn ti mọ màlìkíyà yẹn náà tó ẹ rí i pé tó máa ń ṣẹlẹ̀ ni pé tí lè má mú kọ́ máa ti lè tètè kí àṣùbà tí ọba kàpò náà ẹlòmíì fẹ́ẹ́ lè tún rẹ̀ wípé ìrún ìdíje kò pọ̀ àmọ́ ibi tó dínkù sí tíráta àtàwọn kídìpọ̀ méjì ni wàlá kẹ́yìn kọ́dà ìlòmí ní mọ́sálásí wọ́n yọ ẹ̀sẹ̀ síra wọn pé ó kíkà náà ó ṣe ó tún kíkò níwó wọ́n fẹ́ tún ajẹ́. so kò sí rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ even àwọn àlejòyà ń gbàgbọ́ra wọn sọ pé tí wọ́n bá fi ilẹ̀ ò ní ṣe sùjúdù sáwù. torí kékeré tó ti súnà lọ́nà ọ̀fọ̀dọ́ ilẹ̀ tó mi fọ̀dọ́ ilẹ̀ sọ̀lá àti lọ́lá nínú àwọn àlọ́lá wọn wọ́n bá o ní ṣe sùjúdù sáwù tó o bá ti torí rẹ̀ tó o bá ti torí fífi ilẹ̀ ṣe sùjúdù sáwù ọ̀rọ̀ kan bẹ mọ́dàbù màlìkí àpérò ẹ̀ bàjẹ́. sókè wọn àwọn ẹni tí wọ́n ní kẹ́ ẹ máa ṣe ń dojúmọ́ náà jẹ́ báwọn ṣe wí nù ìgbà táwọn èèyàn bá fẹ́ lò àwọn wà á gbé lọ fún wájú wọ́n sọ dọ̀ra yẹn. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ìmọ̀ gbọ́dọ̀ síwájú ṣiṣẹ́. wọ́n sọ ẹ wò kùnú tó ojoojúmọ́ tí a máa sè ìyàlẹ́nu ni ó jẹ pé tí a máa ní ìdánwò ń bẹ̀ ọ́ pé ẹni tó bá fi lè gbà á tó sì gbẹ̀rún wọn tó ọ̀pọ̀lọpọ̀ lè máa mú wọn tó fẹ́ ẹ dákun kí lẹ́yìn máa káàpọ̀ ní tó ga ẹ̀ ẹ̀rù wà láwọn ẹni tó dákẹ́ tí ó lọ́n káàpọ̀ lójú àmọ́ tó papọ̀ àmọ́ atara àdánájì ìṣògùn ẹni tí ọba máa bá dé àti ilé ti ṣe lè máa mú ẹ lákòóso lè máa kùnú tù sí ké jẹjẹ bájà tó ké ókè àwọn èèyàn kí wọn ń gbọ́ lẹ́yìn rẹ̀ wọn ṣe àwọn òbílà àwọn òbílà níbi tẹrù Ọlọ́run bá àwọn ẹdẹ pé lè máa mú ìsìn máa bá dé àti báyìí ẹ èyí tí ń ké nù kátó wá pé kùnú tù sí ókè jẹjẹ bẹ́ẹ̀ wọ́n ṣe tọ́ ọlọ́ọ̀nì ká lọ́mọdé ọmọ wò wọn á tó dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan lẹ́yìn lè máa mú nígbà tá à yẹn ẹni wọn á ṣe bí ìgbà tí adìẹ ń dún bẹ́ẹ̀ ni sùpè ọwọ́ bàbá kìlà wí pé sẹ́ẹ̀bì tiẹ̀ náà torí pé ẹni tẹ̀ tó lẹ́yìn rẹ̀ gan lè má mọ kí ni wọ́n máa wí yọ àmọ́ náà kò fẹ́ kẹ́ yọ ohun torí gbà míì àwọn èèyàn máa ń ṣe ẹni tí àwọn èèyàn fi ní bínú sí wọn pé ẹni tí wọ́n ti mọ àwọn bàbá bàbá má jẹ́ kí n ṣe tí ó lù kíjà mọ́ ọmọ abínú báwọn ọ̀fẹ́ mi lè máa mú tuntun máa sábà ṣẹlẹ̀ torí délé kunu tójoojúmọ́ kéde lánàá àmọ́ tí sábàbí máa ń bẹ yẹ irú sábàbí ọlọ́dà kò má jẹ́ àárí o bí kílẹ̀ ọmọ mi ilẹ̀ mímí ẹ̀ máa gbọ́ nínú ìròyìn lọ́pọ̀lọpọ̀ pé ilẹ̀ mi ló ń kan ọlọ́mọdé àárí sílẹ̀ máa ń tilẹ̀ ń wó àbí kílẹ̀ orí ọmọ ẹ̀rí máa wọ̀nyàn lẹ́tẹ̀ ọmọ lọ́wọ́ mi àdáwò lánàá àbí kí ni wọ́n sẹ́yọ kọ́ mọ̀ tó gbogbo nǹkan kó kọ́jẹ́ kó gbogbo nǹkan bá bá wá jù rẹ̀ tí oníkẹ́ bẹ̀rẹ̀ ṣe ń gbọ́ nù ròyìn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀lẹ̀ ní àwọn ọ̀nà ìdíje wọn náà lákòókò àná wa máa ilé ayé kan náà ni ẹ̀yin náà ti sọ pé ilé ayé ti lu jára wọn èèyàn gbọ́dọ̀ máa káàánú kí nǹkan kú bá ń ṣẹlẹ̀ ọlọ́lá kò mẹ́jọ lọ́dọ̀ wa ẹgbọ́ láàrin ìjọ kan ẹgbọ́ yẹ thousands of miles tí iná yẹn ti rìn lágbára ọ̀ka wọ́n sì fẹ́ kókòtà pa wọ́n fi wọ́n fi gbogbo nǹkan pa ẹgbọ́ ọlọ́run fẹ́ràn wa pọ̀ orílẹ̀-èdè yìí ọlọ́run fẹ́ràn wa pọ̀ àmọ́ ń dá sí fífẹ́ yìí ti pọ̀ tó báyìí ọlọ́dà fún ẹ̀yọ́wọ́ bẹ̀rẹ̀ kó lára wọn ọlọ́gbọ́ ọlọ́fẹ́ràn wa kọ́ sẹ́rà àdáwò ti ṣẹlẹ̀ ní ilé ayé àwọn àtúntò tí wọ́n ní nǹkan téèyàn á fi dojúkọ gbogbo wàhálà àmọ́ síbẹ̀síbẹ̀ agbára wọn kà sínú ọmọ adó tó fi pé bí náà yẹn ti ń sáré síbẹ̀ làwọn ẹlẹ́kọ́pítà ti ń paná wọ́n ti ṣe pé panápaná làwọn kà bẹ́ẹ̀ làwọn náà máa sáré lé iná yìí kí wọ́n da gáàsì yẹn lẹ̀ tọ́kí tí gáàsì yẹn náà bá ti délẹ̀ báyìí iná yìí ó ti pòórá ibi tó ti pòórá àwọn tó ti pò débò mí tẹ́ mà. ẹ̀rọ káwa ìdí tàbí lọ́lọ́ fẹ́ràn wa gbogbo gbogbo mọ̀ sọ. bó ti ṣe tóbi tó yí àtàgbègbè rẹ̀ ọkọ̀ panápaná mélòó la rí ẹ̀yọ̀ kankan ọlọ́run tó ní ọbẹ̀ ń bẹ̀. a ah, àdúpẹ́ fọlọ́ ọlọ́run sànù wa pọ̀ ah, àwọn ìlú òkèèrè ọ̀wọ́ ẹ̀sà máa dé yìí ilé panápaná níbi tó ti bẹ̀rẹ̀ àti tó ti parí ọkọ̀ tí ọwọ́ nílé panápaná na àjà tó ẹgbẹ́ tí ilé wọ́n sì máa tọ̀nà títí tí wọ́n èdókè ẹ bá ń bẹ ẹ bá rẹ̀ ń orí táwa wá la nìkan lódìdí lóhùn ẹ bá mẹ́fà ẹ tún abá ọkọ̀ kéékèèké mẹ́ṣíìnì kan. Ah, ah, ọlọ́run pọ̀ ọlọ́run má yọ ọwọ́ kú lára wa. <laughs> torí tó bá lọ sí ní wàlá àwọn àdáwò ṣẹlẹ̀ láyé sọ àwọn tó ní nǹkan tí yẹn fi dojú kọ́ra ẹ̀wọ̀n ti fi mì wọ́n. ọlọ́run bá ti ṣe nàìjíríà kó tó bọ́tà gbára bíi kílẹ̀ ìdí máa mì torí pé ilé ayé wọn ló ní bẹ́lí bẹ́lí tí oríṣiríṣi lọ́wọ́ àkúnlẹ̀ tẹ̀lé tí ìlú bá bọ́ síbi bẹ́lí tìbí kílẹ̀ tí máa mì tọ́ bí àwọn Indonesia bíi Iran bí Pakistan bí Afghanistan àbá ẹ máa ń gbókè lẹ́nu níbi Amẹ́ríkà náà wọ̀ bẹ̀ Japan so Egypt náà tún wọ̀ bẹ̀ àbá tí ilé olóńgbìn ní ilé tọ́jọ́ ní sórí ó sì lè là ní méjì ẹ dákun sẹ́yìn fún ṣe gbé mọ́ amẹ́mẹ́tì wo lẹ́yìn lẹ́yìn kò sí sí mi omi ò sì wó bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ ọlọ́run àìmọye ìlú ti dáwó sílẹ̀ bá mi irú àwọn àdáwò bá tẹ̀lé ọlọ́run ẹ̀jẹ̀ rárẹ̀ yìí àbójú ọ̀rọ̀ títí títí títí títí títí kọ̀mọ̀dámà ń sì ń pa gbogbo nǹkan jẹ́ ìyẹn tó máa bẹ lọ irú rẹ̀ náà rọ̀ irú rẹ̀ rọ̀ láyé ẹ̀rí àgbàrá òjò wọ́n ti mọ láwọn agbábí kan ní North and South American continent àwọn àgbàrá òjò kan wà tó ẹgbẹ́ gbogbo ọdọọdún ní máa retí ẹ̀ bẹ́ẹ̀ náà ní ní China àgbàrá òjò kan wà tó ẹgbẹ́ lọ́dọọdún wọn retí ẹ̀ ẹ̀rí pé lọ́dún yìí ojú wọn rí mà níbo ní Taiwan ẹ̀rọ ẹ̀rọ kọ̀ lásán ó sì pa odidi ìlú rẹ̀ tó ṣe pé ó bo àwọn èèyàn mọ́lẹ̀ láàyè fún òde yọ àdúgbò ẹ̀fọ́ lọ́rùn ọlọ́run ẹja súnmọ́ lọ́rùn púpọ̀ ọ̀rẹ́ ń ṣẹlẹ̀ láyé ọlọ́run bá ti sọ wá lé ọlọ́run bá ń sọ wá lé ọlọ́run bá jẹ́ ọjẹ́kẹ́ òdodo mọ́tì lẹ́dẹ̀ẹ́ fún wa tí wàá nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ àti kùnú bọ́lọ̀ ń dáwọ́ obìnrin dúró gbogbo nǹkan yẹn àmì bọ́lọ̀ wọn bá ń fi hàn yín pé tóun bá fẹ́ bínú báwo ni o rí ojú ìbínú bá tí mo bá fẹ́ bínú nítorí pé kọ́lá bẹ́ẹ̀ rahmatí wọ́bọ̀bì bẹ́ẹ̀ lọ́nà ọba sọ náà àdéhùn kòtò sí ìkẹ́ mi borí ìbínú àánú mi borí ìbínú tọ́ba wá dé àtòjì jẹ́ ńkọ́ ilé ayé òní ti gbé o ìjì burúkú ti ń jà irú èsì máa dá Amẹ́ríkà ẹgbẹ́ kan tó sọ ní Katerina ìjì burúkú Katerina tó sọ ìlú dáhùrú débi pé wọ́n sọ odidi ìlú di mìjọ́ ní ìsìnkú ẹ wá wọ ní ìdí burúkú tó sọ̀lù dà ìjọba fẹ́ tuntun ló ń ṣe àwọn aráàlú ní mowó wa hàn nígbà tí gbogbo olùdáwó fákẹ́ máa wọ ọpọlọ fún ọmọ tó ṣe dorí kòtò ìjọba fẹ́ tún lù wọ́n ní mowó wa fáwọn tó gbogbo àwọn èèyàn wọ́n wá wọ́n rìn wá lajú ah, lajú níbi tọ́nà tẹ̀lé pé ẹ wá wo tí ìdí burúkú lè ṣe ó sì sọ odidi ìlú ńlá ọ̀sọ́dà wò nítorí délé ló ti jẹ́ pé àwọn ènìyàn ọlọ́run ó ti wá sọ ẹ̀rọ àbá wọn atẹ́gùn máa ń fẹ́ ẹ̀rọ àbá wọn nítorí pé gbogbo ń dá àwọn ọmọ ìdùnnú àbí sẹ́nu mi ọmọ fẹ́nu wa rọ́ọ̀kùnrin ó lè jẹ́ kẹ́ ó lè jẹ́ yá sórí ẹ̀dá náà wá sẹ́nu kò náà tún àmọ́ sí ọlọ́mọdé aládàá torí délé yìí tí kùnúùtù wà fún un kí wá sí kojoojúmọ́ láàmú àti kùnúùtù táwọn abára wa jà lórí ó ṣe kùnúùtù kò ṣe kùnúùtù. tọ́ ọlọ́run ti pọn aláṣẹ pé dábàá ṣe kùnúùtù ká ṣe lóru ká sì ṣe lẹ́yìn tó ní ìfarabalẹ̀ ká ṣe tọ̀wọ̀tọ̀wọ̀. ọlọ́run bá wọn ń ṣàlàyé fún wa ìpín ká kírun ẹ̀yin náà ti mọ̀ pé dúró làwọn ẹ̀kí ọ̀run irun tá a máa kí lórí ìdúró yẹn ìdúró yẹn a lè mú kúrò a mú kúrò fún yín gbígbé kẹ ẹ máa kí irun lẹni tí ń rìn lọ tí ń fẹsẹ̀ rìn lọ a sì tún gbà fún yín kẹ ẹ máa kí irun lẹni tí ó ń bẹ lórí ẹṣin rẹ̀ tí ń gùn lọ àbí tí ń bẹ lórí ràkúnmí rẹ̀ tí ń gùn lọ àbí tí ń bẹ nínú mọ́tò rẹ̀ tí ń wà lọ àbí tí ń bẹ nínú ọkọ̀ ogun rẹ̀ tí ń wà lọ àbí tí ń bẹ nínú bàálù ogun ti ń wà lọ tí ń bẹ ní omi tó jẹ́ dogun rẹ̀ ti ń wà lọ àgbà kékeré kírun lọ́ba di àkókò ogun ọlọ́run ọba òun náà ló ní tẹ̀tẹ̀ ẹ gbọ́dọ̀ dúró kírun òun náà ló lọ lásìkò torí pé ẹ gbọ́dọ̀ fi lẹ̀ gbà ẹnìkan wá ń sáré lọ sí òkè ọ̀nà ọwọ́ akú bẹ́ẹ̀ hẹ́ẹ́ la hawla wala quwwata illa billah kó sófò ẹni tí ń sì lọ mójútó náà gan alákòóbá ni nítorí pé lópin ìgbà tẹ́mi bá ń bẹ lára jàmbá àbọ̀dọ̀ nílẹ̀ ìgbádùn kìí sàwáwí ìgbẹ́ ń bẹ lára mi ìjọ ń bẹ lára mi kìí sàwíjà yìí kí wọ́n bá nù tán kí wọ́n bá nù gbẹ́rù kò kírun ilé ìdàlù alábòdú bá kàn báyọ̀ ọmọ ṣọ́ọ̀kì mi ni kì í tàwé jàre fún ṣẹṣẹ yẹn mú un ìpè gan wọn bá fi ọwọ́ kan lá báyìí kò burú kó kírun wọn bá ti gbà láì tàlù alá láì ṣẹṣẹ yẹn mú un ilé ìdíje dúró kì í tàwé jàre ìdí lè bẹ̀rẹ̀ ìlè dọ̀bálẹ̀ ìlè bẹ̀yìnlélẹ̀ ìlè fẹ̀gbẹ́kàlù kò burú kọ́dà tó ti kó jùlọ ọmọ rẹ̀ ló tún rọra pàdé ló tún rọra pàdé pé mo ti rò kó mo ti forí kalẹ̀ ó tó àmọ́ kò ní kírun ọ̀ràn ni o bẹ́ẹ̀ ló ti jẹ́ pé ìtura gbogbo gbala máa sùn gbogbo gbala máa sẹ́sì ẹ̀sìn wọ ọmọ ẹ̀sìn mi kọ̀ lọ́jọ́ sùn ẹ̀sìn wo ẹ̀sìn sẹ́sì à ń ṣe ń gbà kan apáti gbà aláhùnmá àti tí yẹn bá jóbi ti ń ṣe nǹkan oṣù alhamdulilá ọkùnrin ẹ̀sìn nǹkan oṣù torí ẹ̀ ní ìbáwọn ní kíláàsì tí òun tẹ́lẹ̀ náà. wọn á wá lẹ́ẹ̀kan láàrin ọdún márùn tẹ̀m̀bá wọn bá sáwàdà pé sí ẹ ti parí nǹkan oṣù lónìí ọkùnrin sì ni àníkọ̀ ẹ̀ ti sọ. tó ń torí pé tiẹ̀ kọ́ máa wá sí pẹ́ tí ó wà ó lè jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ọ̀dá ni. pé gan ti ń ṣe nǹkan oṣù máa ń nǹkan oṣù yẹn ọkọ ti pẹ́ jù nítorí délé ọlọ́run bá gbà pé ká kírun gbogbo bá ṣe mú. kọ́dà kó ṣe kó rí látà máa fi kírun láwọn ṣe lára àbó ẹyin jù wá. kí ni tó kọ́ kí ni tó tún lè má kí ni tó lè má kò sí kí ni tó lè ọ̀wá ní wọn mọ́ ọ́lá wò lè kírun ẹ̀yin ń rọ́ kò ní dáa fẹ́yìn náà. àkíkàtà nítorí pé ẹ̀yin tí ọ̀la àlùbáríkà ni ẹ gbọ́n tó lọ́wọ́ bá sọ ni wà ìdá qila lahum irka'u la yarka'u ẹ máa ní fún orúkú ilé ayé ẹ̀yìn ẹ̀yìn ṣé téèyàn ọba lè lo ẹ̀yìn rẹ̀ tó jẹ́ pé nǹkan kan ṣe kò sì lè kírun ó lè kírun àbí ó kírun ó lè kírun ẹlòmíì ọlọsọ àjàjà wọn múná wa wọn wá lọsọ àtọwà yọgẹtọ wọn ni hayya ala salat yọkàn gbẹkẹ síbò mi gíṣọ àṣàyàn wọn ẹ dákun torí tọ́lọ́ ó sì fẹ́ wà lùjẹ́nà ẹ gíṣọ kó nítorí tọ́lọ́ oríire ni àníkẹ́sì ó mú eruku nítorí tọ́lọ́ oríire ni ẹlòmíràn ẹsẹ̀ rẹ̀ máa mú eruku nítorí nǹkan mi ẹ báyìí náà mọ̀ náà. àmọ́ tó bá mẹ́rù kú torí tí ọlọ́run wà fi oríire ẹ wo àwọn alálàájì orí wọn mẹ́rù ara wọn mẹ́rù kú irun orí wọn ariwo ìwòrò ọlọ́run bọ́ gbogbo eléyìí n'otu tún máa fi ṣe fáàrí ló tún máa fi ṣe yẹn ṣe yẹn níwájú láwọn tó ti pé wọn rí wọn ò tí ẹrú tutù àti wọn ráyè bá tẹ fún ṣe ó rà gbogbo ara wọn eruku ni kí ni wọn wà wọn náà foríṣi rẹ náà ni ìṣàdó fẹ ẹni ọlọpọ tó lọ ẹ jẹrìí sí pé mo ti forí jù wọn. sẹ́ni tó jẹ́ pé orin ìgbàgbọ́ ta lọ́kọ títí torí fi mẹ́rùkù ta ni wọ́n fẹ́ gbàgbára làwọn náà kò sẹ́ni tó gbàgbára làwọn àbẹ tí ó ṣe wèrè títí tí wọn kọ fún ìyá yìí mọ dání ọgá fara là ó bẹ́ẹ̀ tí ọgá fara là ó ṣùgbọ́n lálẹ́ àìdí subhanallah ẹ wo orí ńlá tó lọ sí fún un torí pé torí ìtọ́lọ̀ nǹkan ẹ̀ ti fi wọn torí di eléyìí báyìí àwọn náà ti fúnra wọn ó di ọwọ́ wa ká mọ̀ ìpè irun kíkì yẹn kì í ṣe ń dalẹ̀ fi ṣeré. الإمام القرطبي رحمه الله ولا رسول الله صلى الله ọjọmọràn èèyàn kan èèyàn kí kálukú kìjẹ ní ìgbà tí ìbẹ̀rù bá pọ̀ lójú ogun tí àwọn èèyàn jọ dàtìrà ńfẹ́ báyìí jọ ìdá náà lógun ìdá àti lárúbáwá àtòyìnbó àtàwọn fárísà àtẹ̀yàn dúdú àpé gbogbo ẹni tí ó bá ti jagun báyẹn ìdá ni so ṣùgbọ́n ìgbà tí gbogbo nǹkan lọ wájú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan ọgbọ́n oríṣiríṣi ọlọ́run ti pa kéde àwọn mùsùlùmí. ó ní wà á ìdò lẹ́hùn mẹ́tàpá tó mẹ́rin owó ẹ̀sìn wọn bẹ́ẹ̀ ọ̀fẹ́ yìí ẹ gbogbo ìjẹba lágbára láti pèsè bí àwọn. tẹ́ bá lè ṣe ní nǹkan jà ọlọ́ni ẹ̀kú sí rẹ̀ kalẹ̀ kí ló dé. ترهبون به عدو الله وعدوكم torí kẹ́lẹ́ bá wọn ti dẹ́rù bá wọn kọ́ lọ àtàwọn àtàyàn gbogbo agbára tẹ bá ní gbogbo ẹsìn tẹ lera ayé ọ̀kàlì gbogbo ńtọ́ ṣe lágbára táyé dọ̀ ọlọ́run kẹ̀kẹ́ yìí ló ń pèsè o ọkọ̀ tí omi ti ń rìn lábẹ́ omi èyí ti ń rìn lókè omi ni bàálù tí wọ́n rí lójú sàn ni èyí tí wọ́n lè rí ni ìgbọ̀n àpòtò gbẹ́jọ́ ni tó ṣe pé tí wọ́n bá ta láti bí ó lè tó ẹgbẹ̀rún mẹ́rin kí búlẹ́tì rẹ̀ tó máa sọ̀kalẹ̀ gbogbo ìjẹba lè fi ọlọ́run ti sọ fún wa. وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس àwọn ọlọ́run bá tún sọ irin kalẹ̀ fún yín irin agbára tó lè kó bẹ́ẹ̀ lára àǹfààní tuntun bẹ́ẹ̀ ọlọ́run pàkíyèsí wa ẹ̀yin náà búlẹ̀tì tẹ bá fẹ́ ṣiṣẹ́ rọ́bà ni wọ́n máa fi ṣe búlẹ̀tì ah, rọ́bà búlẹ̀tì kò sí nǹkan tó lè tó wọ́n kàn fi máa dẹ́rù bá àwọn èèyàn tó máa ń protest yẹn. àmọ́ búlẹ́ẹ̀tì ọ̀fẹ́ pààyàn kí ni wọ́n fi ṣe ayọ́nù ni ọlọ́run pè yín lọ síbi rẹ̀ bàálù sékè wọ́n fi ṣe náà <laughs> pé irin àwọn mísà tó náà máa sọ ike wọ́n fi ṣe àbí rọ́bà pé irin náà gbogbo irin ni táǹkà irin ni so gbogbo àwọn kí ni wọ́n fi ṣe láti ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbọ́ àwọn kan mú tó ká jẹun ká mú ẹ káwọn kékeré ó ti fún wa rà ẹni tó ṣe nǹkan fún ọtọ rà òun méjì ìpẹ̀tù sí dídà bá pa ẹ̀ pọ̀ rọ́mì tí ó fi kápá ìdíwọ̀ tó tọ̀ rà lọ́dọ̀ rẹ̀ torí di eléyìí bẹ́ẹ̀ láyé tí òun ti dà náà fi ń jà wọ́n ibùgà ọ̀pọ̀lọpọ̀ dà náà ń jà wọ́n tí gbogbo ayé àwọn àgbàdìyóòn àmàwìyóòn àti india fi máa ń kó wa tó náà náà fi máa ń sọ pé asaibul muhannad ìyẹn ni pé ìjà tí wọ́n mú wa láti láti india tó láti mọ tí wọ́n gbọ́dọ̀ ta láti máa ra nǹkan ẹja kọ̀dájú bá lè borí ẹ̀ kọ̀dájú náà lẹ́sẹ̀ rí lónìí tí kọ́ńtì kan bá fẹ́ ra nǹkan ogun lọ́dọ̀ àwọn ìbò yẹn Amẹ́ríkà Britain wọ́n gbé yín lọ síwájú convention àwọn ọmọ àwòsàn ẹ̀ka tàkùn àbí ẹ̀ka tàkùn wọ́n lè di bíjẹ fúnṣu mẹ́fà lókun bá ti kó yín lọ́kọ́ sòtún máa di bíjẹ tí wọ́n tún á gbọ́ ti kọ́dà pápá lẹ́ lágbára yẹn gbogbo iṣẹ́ bá ta fún wa kò gbọ́dọ̀ lágbára tó ìta fún Israel tí wọ́n tún máa sọ́nù ròyìn kò gbọdọ̀ lágbára tó ìtakò fáwọn israẹli israẹli náà sáré lọ bíbò lẹsí tabalu ogun fún wa f sixteen why so wọn tún ti ṣèkan tó ju f sixteen lọ amẹ́ríkà lè gùn wọn tààtì rẹ yóò bọ a ah, israẹli israẹli là ń sọ yóò bọ israẹli tààtì wípé lọkùnmọtàfọwọkọ lọ́ọ̀lìyà lórí gbogbo àwọn alábàáwá yìí gbọ́dọ̀ borí gbogbo wọn torí ẹni máa fún gbogbo nǹkan ogun táwọn lárúbáwá níjọ tó ti máa ti lówó tó sì jẹ́ pé gbogbo náà fowó rájù kò tó dàjẹ́ nǹkan ogun tí Israẹla ní torí wọ́n kó fóònù òun náà ti tún ṣe eléyìí túmọ̀ sí pé ogun tọ́ba alhamdulillah àwọn adúpẹ́ kọlọ̀ tó sọ àwọn mùsùlùmí ẹ̀dínmú mùsùlùmí ò borí ogun kan rí láyé nítorí pé wọ́n pọ̀ àbí torí pé nǹkan ìjà wọn ló lóró jù mùsùlùmí ò borí nǹkan ogun rí torí nǹkan yìí àmọ́ inú tí máa fún wa ṣẹ̀gùn náà ni pé abọ́lọ̀ ń lo ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lójú ogun yìí máa mú kí mùsùlùmí ò borí kódà kó ti pé ìdàlẹ́ kú lọ́wọ́ àdúgbò àlù tẹ́ bá ti lè dúró ẹ̀ borí náà ẹni tó kú ó àmọ́ àwọn tó kù ẹ̀rí pé wọ́n borí àwọn kékeré wálé nítorí pé ẹ̀yin ẹ̀yin ìjà ti ń tẹ̀jà ó méjì kèfèrí ń jà kó lè tẹ̀lé mi ẹ̀yin sì ń jà kẹ́ ẹ lé kú ẹ̀rọ àbùdá ní ògbóni ẹni tí ń jà kó wọn lè bá àkú kọ́ wà lè jẹ́nà àbí kọ́ tẹ̀mí kó borí torí ẹ̀yin ò lóòsì inú kọjá pé ẹ dẹ́kun nítorí pé ẹ borí wọn àbí kẹ́ ẹ ti kú kẹ́ ẹ wà torí ẹ̀ làwọn sábà ṣe ń sọ fún àwọn kẹfẹ́rí gbogbo gbà wọn táwọn kẹfẹ́rí bá ní à ah, tó a ti mú yín kan fèrè àti àbá wa gba islam bẹ́ẹ̀ lọ òkè kò burú lọ́kọ́dà ṣe iná kùn bí aqwamin yuhibbuna al-mawta kama tuhibbuna al-hayah àti kọ́ọ̀ èèyàn kan wá máa ń tẹ́lẹ̀ pé ikú làwọn fẹ́ràn bẹ́ẹ̀ ṣe fẹ́ràn tẹ̀lé sẹ́rí pé ẹ̀rù ọgbọ̀n tàbí onígbà ọlọ́run sọ pé lọ́sẹ̀ ti dáná wọn àhàrọ̀ náà ti àlàáhàyà tí ẹnì fún àwọn kẹfẹ rí ojú kòkòrò burúkú wọn mọ ẹsẹ kàkà mọ ẹsẹ ní ká mọ kù kò bá jábùkù wọn mọ rí nù gbèsè ayé wò àní ká mọ kù kò bá ti jẹ́ pé ẹ̀tẹ́ ìnìgbèsè ayé wọn mọ fi fún wọn kàkà mọ kù inú òṣì burúkú wọn mọ ẹsẹ mi àní ká mọ kù. kẹfẹ rí ìfẹ́ kù náà lè tẹ̀lé wọ́n si omi si omi si omi si omi wọ́n fi alọ́mù si wọ́n fi kúlóró si wọ́n tún bẹ́ẹ̀ fi aró kán aró kí wọ́n tún fi si pé torí káwọn ọmọkọ kékeré ọmọ mu àwọn àìgbọ́ káwọn òtítọ́ ni tí òtítọ́ àbíkílà ń pè alọ́mù tí òtítọ́ títọ́ àwọn tó fi mí ṣe wọ́n tó fi mí ṣe wọ́n tó lé e. wọn ọ̀fẹ́ wọn kò ní gbà wọn ní eléyìí tó máa ti ké kó ọlọ́mọ àwọn mi kàga tí ọ̀dà o <laughs> torí pé Islam ọ̀fẹ́ kọ́ fún ara rẹ̀ para rẹ̀ wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ọlọ́run yóò fọ ara yín para yín torí pọ́ náà ọba aláàánú ló jẹ́ lórí yín. ṣùgbọ́n ìjẹ́ màtàkìyèsí ni pé àwọn kẹfìrí lójú ogun kò sẹ́ni tó bẹ̀rù lọ́wọ́ wàlúwà ọ wà lùbàlù tó ń pè bóyá one thousand five hundred feet ní sílẹ̀ tí n bá onídàá àkàrà burúkú lẹ̀ yóò tún á ti jù wípé àìbá mọ̀ subhanallah tó ń torí ẹ̀rọ àjọ lọ sógun bọ́ọ̀ náà lọ bá sọ̀dá àbújá àwọn tó tó tó yí pa wọn how you feel after the war òun dúpẹ́ pé gbogbo gbàtà máa ń da àkàrà burúkú lẹ̀ òun máa bí dúró pé bẹ́ẹ̀ tọ́ba lọ hàn àwọn subhanallah ẹ̀yin lẹ́yìn ti gba gbogbo ojú sẹ́mà ẹ̀ ṣe kí bàálù ti òfo kí á ní túnbọ̀ lẹ́rù. eléyìí túmọ̀ sí pé alhamdulillah àmọ́ mùsùlùmí tẹ́rì ń sẹ́mi pé nínú òfin ọlọ́run nínú òfin ọlọ́run ó ní pé ẹ̀ gbọ́dọ̀ ta nínú òfin ọlọ́run ó ní pé ẹ̀ gbọ́dọ̀ ta kú olójú òkun nínú ẹ̀ṣẹ̀ ńlá èyí tí máa ṣe sábàbí kéèyàn wọ náà òun náà ní kéèyàn sápò lójú òwe gbàdá ní ìṣòro bá aṣọ náà tó ní ìdìtẹ́ni bó ẹ̀sàbà àlùmọ́bìkà ẹ̀sàkùn nǹkan méje tí máa mú kí èèyàn parun nínú rẹ̀ ní kíni àtàwálé ìyàwó màlá kéèyàn túlẹ̀ kọ́kọ́ yìí kọ́nà pápá bora lọ́jọ́ ogun ah, mùsùlùmí ìsàkùn. àyàfi tó bá jẹ́ màjà màsá padà tó gbìdà kìí ṣe màjà màsá padà lé yọọ mọ ìjà yóò tún mọ sísá yóò tún àti padà tó gbìdà eléyìí lọ́lọ́run kò burú àmọ́ mọ̀jà ọwọ́ màsá padà lé gbígbé bóńgbà mọ̀jà tó ọ̀mọ̀sá irú wọn ní gbógun kéékèèké kan lọ à ìsìlámù tọ́ ọ bá sá padà ní ọ̀kan bò so subhanallah ìyẹn wò fún ọlọ so eléyìí túmọ̀ sí pé ogun ẹ̀yìn à ń nàdá síra wa láyé jọ gbogbo sí wa má ti yóò fi di lẹ́yìn ikú àtàlẹ́ sọ̀rọ̀ àìsílẹ̀ àwọn tàbí wọ́n kọ́ ẹ̀kọ́ kan látọ̀dọ̀ àwọn afárí ká ìpèkìní kan jẹ́ màjàní ìkọ̀ wọ́n tà gé bí bọ́ǹbù ọlọ́wọ́ tuntun tí wọ́n máa já ká máa sọ bẹ́ẹ̀ ni màá já ní ìpèrè sòrùn kankan ní sẹ́fẹ́ sígbà tí èèyàn pé kò sí inú mẹ́ka náà ti tẹ́ sọ fọ́tà tí tí ló gbin náà tó àti gbà yẹn àwọn náà ti lò máa ń já ní ẹ̀kọ́ tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ogun fi wá dogun fẹ́ ẹ̀ mà lónìí ogun fi dogun àwọn ọ̀lẹ láṣẹ ogun ọ̀lẹ ni torí ẹ̀ mọ̀tí ẹ̀ ẹni tó ń tó ń yìnbọn pa tó bá tí wọ́n ní kẹjọ kojú ara yín kẹjọ tẹ̀sẹ̀ ni yóò lùrù rẹ̀ mẹ́fà. wọ́n kàn tẹ bọ́tìn ni àwọn òbí náà ẹ̀ àwọn òbí bá yọ wà ní balùwẹ̀ yọ mọ̀ tẹ bọ́tìn ọmọ pa àwọn pin tó bá tó kọ́ bọ́ọ̀lù. sogún ti tó kún àwọn ọ̀lẹ́ òun náà wá gbé ẹ̀ wíwọ́n ti wọ̀ wọ́ọ̀wù bọ́ọ̀lì so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe yí òun àwọn náà gbọ́dọ̀ jì ọlọ́run fún wa lọ́pọlọ káwọn náà lò dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà sẹ́rí ṣe yẹn wà mùsùlùmí mi lọ́wọ́ but àwọn gbọ́n gbẹ́dẹ́ wa ti lọ lu ṣe fún wọn ní mọ ṣe fún àwọn India àwọn Pakistan náà ti fún wọn so ọ̀pọ̀lọpọ̀ àti nǹkan àwọn mùsùlùmí máa ń pa á so ṣùgbọ́n àwọn máa mú àwọn èèyàn lẹ̀ ṣe máa ti rí kó bírí lẹ̀ so bí wọ́n bá ti fún mú lẹ̀ náà lódodo bó ṣe lé ṣé ẹ̀yin ọgbà láyè náà ẹ̀yin náà ní dé kankan torí pé ẹnìkan sáàtì bàálù nàìjíríà yìí náà ọbẹ̀ ń bo mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún yìí sá ayé ọba ṣẹjọ́ ta kọ́kọ́. 1976-79 so ọtọrọ kíkọ́ dé bàálù yẹn ọkọ̀ wọn nínú ẹ̀mí rẹ̀ pàtàkì forí méjì àbẹ́ kò kú ó ní ẹjẹ́ ń kú wọn nínú ọgbẹ́ mi ìdí àwọn ọgbọ̀n lówó kan <laughs> tètè òyìnbó ẹ̀ mọ èèyàn tó kú kí bàálù tó di bàálù à ń bọ̀sibọ̀si gbóhùn ẹnjìníárì mẹkáníkà ẹnjìníárì lọ́mọ ó sì máa ń pa bí wọ́n ṣe ṣe ẹni tó jẹ́ máa bí ṣẹ̀ ó sì bàálù fún wa ẹ wá ní kán gbé nìyí wọn àwọn ọ̀yẹ́ ká ti bàálù. nàìjíríà yìí oríṣiríṣi ọlọ́pọ̀lọ́ ń lé ṣùṣùgbọ́n tí wọ́n gbà wọn láàyè àní gbà wọn láàyè kò dájú pé àmàmà ti gan nàìjíríà ti kọ̀ǹtì bàbá tó máa ṣe ẹ̀rí pé ẹ̀rọ tí wọ́n fi rọ gbọ́dọ̀ ti wá ìlú òyìnbó náà wọn kàn pé park in Nigeria assemble in Nigeria bí ijó tó ní made in Nigeria made where àbí wọn sọ assembly rẹ tó <laughs> bẹ́ẹ̀ náà lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rí ṣùgbọ́n tí báyìí pé àwọn àná bá lu ọpọlọ wa bọ́lá sọ̀rọ̀ fún wa òyìnbó ọ̀dà jù ọ lọ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ni wà á da jù ọ lọ torí tó bá lọ sọ́ọ̀tì lókèèrè pẹ̀lú gbogbo àwọn tẹ̀ ń superiorize pé wọ́n fi gbogbo olóbi ti dànù torí kò bílẹ̀tì fún wọn lọ fún àwọn lẹ́nu fún ẹ̀kọ́rẹ́jì wọn ṣùgbọ́n àwọn ti wá ta ní ẹ̀kọ́rẹ́jì rẹ̀ tó tún máa wọ́n náà tó kó ṣe wọ́n kí ló kọ́ kí ló mọ̀ tó tún àwọn wà lẹ́sìn lọ gbé ẹnìkan nù ó wà ní NASA Amẹ́ríkà àwọn ẹ̀sẹ̀ ń ṣèwádìí ojú sọ́mọ ọjọ́ máa ń ṣe tó lórí Egypt wà lọ sí Amẹ́ríkà lọ́dún yẹn so ìgbà tí wọ́n ìtòrí ṣe ẹ̀dẹ́lẹ̀ ìdọ̀mọ amẹ́ríkà ọ̀dọ̀mọ mísírà ní tẹ́lẹ̀ gàgà irú yẹn wá ní kéèké káwọn lọ sí dẹ́lọ́pù kankan náà tí ẹ mí ni ẹ lódodo àwa ń lọ sí lọ lódodo kíkálukú fẹ́ràn lò kíkà náà lọ wájú mo lọ tó tó àkọ́kọ́ ibi tó ti kọ́kọ́ bá lọ́kàn jẹ́ ọ fẹ́ rí Mr President ọ fẹ́ ṣe tọ́tẹ̀ kan sẹ́yìn náà kúkú ma ìwọ kọ́ fẹ́ẹ́ tí a máa local government nìkì pẹ̀lú ti ma sẹ́yìn máa ń kọ́ ha tí local government láti kánsẹ́lọ̀ kan ti gbọ́ gbàdúgbò kọ́ lọ fẹ́ẹ́ rí yàrá rẹ̀ <laughs> so gbàgbọ́ akí tí a máa local government wọ́n kàn máa parọ́ fún àwọn òṣèlú ilé ṣe pàdé máa àwọn ọ̀fẹ́ lálejò lónìí máa ń sọ kánsẹ́lẹ̀ àkẹ́yìn kí n á fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ dọ̀ padà lé náà. tí wọn náà máa tọ́ máa bá wọn yẹn gbádùgbò olùfẹ́ mi ta ọ̀fẹ́ ti bẹ̀ rẹ̀ nígbà tó wá yàrá rẹ̀ ebi yìí náà lẹ́yìn kí wá ní láti bọ̀ náà Amẹ́ríkà gbé and then lẹ́nu kan dání ọ̀rọ̀ wájú ẹnu dání dáhùn náà ká ti bẹ̀rẹ̀ ẹ̀dá kù sẹ́nu kan ti kọ́kọ́ wọ́n ti kọ́kọ́ sọ́dún kò ní tó ń ti máa rẹ̀ wájú ojú sẹ́nu àbúkà náà ó pè é ẹ̀yin ẹ̀ lọ sí ọ́fíìsì kan fún mi kan fún mi máa lọ sí ọ́fíìsì fún ṣé ọ́fíìsì ni ìwádìí pé so máa ń lọ ìdìbò ọba àdìgbé every thirty thirty minutes wọ́n mọ̀ pààrọ̀ láti tí tí wọn máa bí wa ẹ ẹdẹgbà ṣé yẹlò tì lẹsẹ mu ní ìsinmi àbí green tó gbà tó sùn fọmùgbà tó já tíkẹ́ẹ̀tì tó tún padà amẹ́ríkà rẹ̀ irú rẹ̀ náà ṣẹlẹ̀ orílẹ̀-èdè wa ní rẹpẹtẹ àwọn medical doctors ẹ̀mẹ́yẹ wọn ló ti sá lọ sókè ní nàìjíríà wọn kún saudi wọn kún kuwait wọn kún london wọn kún amẹ́ríkà wọn kún germany tẹ̀bá wa lọ sọ sí tùbí wọn wá kó àwọn ọmọ tí wọn fi ń kọ́sẹ́ wọn ní wọn máa para tiẹ̀ kọ́sẹ́ fa àwọn tó ti mọ ẹsẹ̀ ti sá lọ. tó ń gbà wọn bá gbọ́n ọ lábẹ́ títí tara rẹ fẹ́ di egun ọgbọ̀n. àwọn tó túmọ̀ sí pé àwọn orílẹ̀-èdè wọn yìí báyìí tó ọlọ́kọ̀ sànù wa ni. <laughs> àmọ́ pé àláwọn tó bá rí ọ̀la ni wọ́n pọ̀ ṣùgbọ́n àníjọba àwọn ìjọba tá a ní wọ́n dàbí ìgbà tó ti fún wọn sin òyìnbó ni gbígbà tó òyìnbó lọkọ̀lọ bẹ́ẹ̀ làwọn ìjọba táwa ní tó òyìnbó bá ń fẹ́ wọn mọ̀ ẹ́ òyìnbó ń pẹ́pẹ́ pé gbogbo tó ń bá ṣe tí wọ́n bá kó dọ́dọ̀ wa kọ́ta ìjọba wa ní ṣe nǹkan tí yóò mú wa mọ̀ fẹ́ pé kí wọ́n mọ kó nǹkan wa mọ́tò lásán àlè sí sẹ́wọ̀n kí nǹkan bàbá ara mọ́tò lójútùtù á ní ọmọláńkè ni mọ́tò bá wàlá ọmọláńkè ni wọ́n kàn sí páànù sí lórí so àlè sí gbogbo mọ́tò tẹ̀sí rẹ̀ wọ́n ní kí wọ́n bá fún mọ́tò tẹ̀ ń takọ̀ ọmọláńkè lógun gbogbo ẹ̀ páànù ọlọ́yà páànù òkè lọ́yà tó ṣùgbọ́n ọmọláńkè náà gbogbo tòǹtòyìnbó ti mọ̀ ní táwọn fi lọ wájú. torí délé ogun tẹ́lẹ̀ ìdá wọn fi dà táwọn yẹn bá wọn para wọn lójú ogun ọlọ́gbà ìpè kọ́ ọmọ bàá kú látàrí pọ̀ sọ̀rọ̀ alẹ̀ kò burúkú ọmọ kírun lẹ́nu tí ń rìn lọ kò burúkú ọmọ kírun nígbà tó wà lórí làkúnmí nígbà tó wà lórí kẹtẹkẹtẹ nígbà tó wà lórí ẹ̀sìn tó. tẹ́lẹ̀ nísìn ọ̀wọ́n anu táǹkà ọ̀wọ́n anu kìíní gbogbo ẹ̀ táyì bá gbọ́ láti kírun ni wàá kírun. tọ́ àwọn ní ká máa kírun lẹ́ni tí ń rìn lọ títà bá wà rìn lọ kíbla náà lásán máa wò sẹ́mi pé ẹni tí ń rìn lọ tí ogun bá gba ọ̀tún ọ̀tún náà ní lọ tó bá gbòòsì òsì náà ní ìyẹn ni pé afa ẹyina máa tu wọn lò pẹtẹ mọ wọn tó kọ wa eléyàn lẹ́nu tẹpsiri kan fún àyà yẹn ìgbé ńgbà tó bá di pé nǹkan dàrú gbogbo bí tó bá kọjú sínú ojú ọlọ́nà tó eléyìí túmọ̀ sí pé tógun bá dé onídẹ̀sẹ̀ máa kó bọ́lá kíbla àti kò sí ogun là ń gbé àkíbla mọ́tálásí kan dúró déédéé tàbí kò dúró déédéé torí tó gun bá dé à àlùkébílà àní kò kírun so lẹ́yìn ẹ̀jẹ̀ bá wọn. ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ọ́sẹ̀ yàgbọ́ ẹnu pé irú ogun wo irú ogun wo gan la tilẹ̀ máa kírun lẹ́nu tí ń rìn lọ àbí ká gun nǹkan ẹ̀rí pé àwọn olùmọ̀ọ́sẹ̀ wádìí fínífíní. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ bó wà lẹ́ nìkan ní ìsinsìn sọ pé no àti wọn ọ̀ràn yẹn àti gbogbo ẹ̀ alekinu mọ́tò abẹ́yẹn ò sì gbọ́rú ẹ̀rù tí ó sì tún yarí tí ó fà kíkọ́ rí pé alekinu ọ̀ràn yẹn nu mọ́tò ńgbà tí mọ́tò lọ àwọn tó sọ bẹ́ẹ̀ dùn so nítorí pé ní ìsìngbà tó bá fẹ́ kírun ọ̀ràn yẹn kò sóògùn fa ni mọ́tò torí gbà tó náà ń gbà pẹ̀lú kí òun nígbà tẹ wàá nù nǹkan àbùn náà lásìkò ògùn. so nítorí wọn ṣe wà láìsàn láìpẹ́ àti ibi kan wà látọ̀nà anẹ́bísọ̀ láti ọ̀nà bánà bí wọ́n kí wọn ọ̀ràn yẹn lórí nǹkan àbùn. a ní kó mu wá wọ́n wá ní lẹ́yìn fẹ́ gbogbo sí ni ah, ìwọ́ tó ọlọ́wà <laughs> ìwọ́ tó ọlọ́wà mú wa subhanallah torí kó ti fi ẹnu balẹ̀ dé pọ̀ táwọn èèyàn ti gbọ́ ọ̀rọ̀ nítorí táwọn èèyàn fẹ́ mọ̀ pé generally ṣe máa ti gbọ́ ọ̀rọ̀ kan wọ́n kàn máa gbé ká wọn láì jẹ́ kí wọ́n wádìí fẹ́fẹ́ sọ pé kò sì ní wọ́tọ́ lọ́wọ́ àwọn torí ẹ kò sí kò sẹ́ẹ̀rì kán lọ́sọ̀ pa Ànábì sallallahu alaihi wọ́n máa kí irun ọ̀ràn yẹn lórí nǹkan àbò irun tí Ànábì kí lórí nǹkan àbò nínú náà fìlà torí rẹ̀ làwọn olùmọ́ ti fi sẹ́ẹ̀rì wípé sọláṣẹ wẹtẹrì sọnà irun wẹtẹrì yẹn sọnà yàtọ̀ sí ní tábọ̀ hànífà sọ àbọ̀ hànífà lọ yẹn wọn nítorí pé àárín ànábì sọlá àtúnà ó kírun ọ̀ràn yẹn rí lórí ràkúnmí àbí kẹtẹkẹtẹ abẹ́fẹ́ àti rí kó kí irun wẹtẹrì lórí nǹkan àgùn ilé ìfihàn wa pé kí ni sọnà torí délé akíkírun ọ̀ràn yẹn lórí nǹkan ọ̀gbìn tí ọ̀gá ṣe wẹ̀ àsìkò ogun lọ́lọ́run gbà àwọn olùmọ̀tò ń ṣe apẹ̀lú pé ogun wo gan ni kẹ́lẹ́ bá àmọ́ bọ́ọ̀rọ̀ ọ̀run ṣe pàtàkì tó torí ẹ̀ka mọ̀ ń bọ̀bọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn tó fẹ́ sìn yẹn lọ́nà torí pé àwọn èèyàn púpọ̀ wọ́n kàn fẹ́ máa ṣe ṣe olùmọ̀ni fẹ́ pé nǹkan tí yóò ṣara rẹ̀ wọ́n kàn kò dàlẹ́ alọ́wọ́ má kó fún yín bóyá kẹ́ tó gbọ́ pé kò ṣe déédéé ti ẹtìtì náà lọ jantirẹrẹ fọdún gbọrọ ẹ wàá padà gbọ́ pé kò rí bẹ́ẹ̀ ó ní wọn fẹ́ travel láti fi lọ kánò ẹ bó làwọn tó wá sí dírẹ́bù òdúró púpọ̀ bá tó dúró náà ni. àpẹ mọ á kí òun ọ̀ràn ẹnu mọ́tò sẹ́wọ̀n kí mọ́tò ní tọ́ba rí kòtò àyẹ̀fún tọ́ba rí kọ́nà yọ̀ wọ̀ irun tiẹ̀ ń kọ́ sógun là ń jà ní so àmọ́ wá ní ẹ bóòlù ẹ̀yin náà fi wá ti sọ pé alẹ́ kí irun ọ̀ràn yẹn nu bàálù nù bóòlù ẹ̀sìn pọ́tọ́ náà kọjú omi ọkọjú omi nìyẹn torí pé ó dára lójú pé tí bàálù bá ń lọ jẹ́nẹ́rálì ọ̀nà tó bá mú náà àkọ́kọ́ màtíbà fi gbé ra àbí tó bá ti gbé ra ní ọ̀nà ti báyìí ní ọ̀nà ti báyìí tó bá ti mú láì tí wọ́n là fún kọ́nà tó ọmọ tọ̀lọ́nù ń tọ̀lọ́nù ń lọ́nù bí ọ̀nà rélùwéè sòtí mi bá fẹ́ kí òun bàálù bàálù ń lọ báyìí àwọn òṣìṣẹ́ bíi wa sọ fún mi kébi táwọn kébi là wà ní èmi ò kírun tèmi àwọn àni àlùkìbìládà ní sámà ẹwọ nǹkan àwa sọ pé òkè kàábà náà kàábà ni fẹ́yìn gbàgbé àbẹ́ gbàgbé òkè lẹ́yìn tí lẹ́yìn àbẹ́ tètè ẹnìkan wá ń gbálẹ̀ òkè lẹ́yìn ó lóun fẹ́ kọ́ lélẹ̀ lórí ni wípé torí pé bí ọlọ́ọ̀ lónìí a ọlọ́run ló ní gbogbo ẹ̀ àmọ́ fún mi léyìí so ẹni tó ní ìsàlẹ̀ ló lókè torí ẹ̀ títí dé sẹ́mà òkè kàába kàába tó ń torí di ẹlẹ́ ẹlẹ́kírun nù bàálù ẹlẹ́kírun ọ̀ràn yẹn nù bàálù bàálù lọ ẹlẹ́kírun ọ̀ràn yẹn nínú ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi lọ torí pọ̀kọ̀ ojú omi tẹ̀lé náà lónìí bí ilé náà ní yàrá yàrá ẹ̀rọ máa ń palọ̀ o lè tún gba second ẹ o lè gba flat nínú ọkọ̀ ojú omi nobody will worry you lọ ọkọ̀ ojú omi ní ti sábà kọ́nà kọ́nà pé kí ni mi máa ń lọ lọ náà kìí ti ọkọ̀ ọkọ o omi ńlá ẹ̀ torí pé ọkùnrin ò tiẹ̀ tí ìbẹ̀rù bá wà ń bẹ̀ ọ́ ṣé a lè ti torí ìbẹ̀rù kákìrún rákà mẹ́rin méjì bì á kọ́sá yìí fẹ́ẹ̀ mọ̀gbà tó lọ́n gbà fún wa ká máa dín orí ìrìn àjò àmọ́ torí kó bẹ ká máa ọlọ́run gbà rákà mẹ́rin náà mẹ́rin ọmọ ẹ̀jẹ̀ mẹ́ta mẹ́ta ọmọ ẹ̀jẹ̀ méjì méjì ọmọ ẹ̀jẹ̀ àní ti torí wá sí eléyìí tọ́dọ̀gba nínú tó wá nínú ṣẹ̀ríà ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ pé tàfífù tó wà nínú ṣẹ̀ríà nípa àrùn tàfífáàní ó lè jẹ́ tàfífọ́n fílkẹ̀fíyẹ́ àbí tàfífọ́n fílkẹ̀mẹ̀yà ìdẹ̀kùn tó wà nínú ìrùn. ó lè jẹ ìdẹkùn pé àdín nọ́mbà rẹ̀ kẹ́ẹ́ bó ṣe wà níbi ìrìn àjò ó sì lè jẹ ìdẹkùn wípé nínú bẹ́ẹ̀sì gíga àgbẹ̀fúyẹ́ fún ṣé ọwọ́ à ń bẹ̀ níta àbí òsì mẹ́ ní dandan kó dúró kó dandan kó forí kanlẹ̀ wọ́n ti ṣe ìdẹkùn fún anú bá tẹ̀lé bó tẹ̀sír ṣẹ̀ríà ó ní wàhálà gbogbo wàhálà máa bí dẹ́kun ogun wàhálà ni àbí ètò wàhálà wàhálà ni ó bí dẹ́kun àánú ọlọ́run bá wa pọ̀ torí pé mo ní ìsìn ẹni máa jẹ àkótó oṣù mẹ́ta ẹ̀dá kan tí èèyàn bá kírun kó láti sàn oṣù mẹ́ta à èèyàn bẹ̀ fóun ṣe ìsìlámù náà. sẹ́wọ̀n ká ń kí gbogbo ìgbà lákòókò rẹ̀ ní òjò ọwọ́ wa lọ́rùn tọ́ba sí ìrànwọ́ márùn lọ́nà oṣù kan yóò ti ga lọ́nà oṣù mẹ́ta ń kọ́ èèyàn fẹ́ pé tọ̀ sí kò so àmọ́ nígbà tá a فاذكروا الله كما علمكم tọkàn yín bá ti balẹ̀ ẹ padà sí ti ń tọ́lọ̀ ń fi pa yín láṣẹ pé kẹ́ ẹ máa pé àwọn orígun ọ̀run ẹ dúró kọ́dọ́gba ogun kọ́dọ́gba kò sógun ẹ ẹ gbọdọ kírun lẹ́ni tí ń rìn lọ má torí kò sókun má ẹ sì gbọ́dọ̀ kírun lẹ́ni tó gùn kankan má kò sókun má ẹ rí sọlù very clear nípa kó o lè kírun tí ọba o sì lè kírun tí ọba sókun tó gùn kan. fẹ́ máa tó o lè kírun pé o lè kí ẹgbẹ́ àná tó ń lọ àti náà máa kí náfìlà lórí náà wọn náà lè yan náfìlà nínú mọ́tò tí ìbá ti wọn dráìvà àgbẹ̀ tí ìbá ti wọn dráìvà nítorí pé tó bá jẹ́ kó ń dráìvù lọ tó sì tún máa yan náfìlà so tó ń pẹ́ òfin káfájà tí wọ́n bọ́ọ̀lì ẹ̀mí ìdájà ẹ̀nà sọ̀rọ̀ wọ́ọ̀gì wà lẹ́fẹ̀ẹ́ ẹnìkan fẹ́ jáde wọn lọ pépépépé. ó ti ṣe kí wọn dàrú tó pàápàá ńlẹ̀ Yorùbá yìí tó ṣe kébi tó ń dín lọ kan tẹ ti wá ń bí irun ọlọ́kadà kan ọbẹ̀ màṣíìnì rẹ̀ ti mọ́tò rẹ̀ fún pé bàbá yẹ wájú ẹ̀wọ̀n pé ikú làwọn wájú àwọn ọmọ tó tí ó bu ọ sọ pé o lè ti gbàgbé pọ̀npọ̀n pé à ọ̀ lẹ́kọ̀ọ́ ni tó <laughs> nítorí délé tó ẹsìn mọ̀ fáwọn títí wa dà pọ̀ àbí ẹ̀kọ́ ni tó ibi tó ń bá ti ń yẹn náà sí là tó ń tún wá tó lọ tó kókó tó gbà tó kókó tó gbò tó lè wo wájú ó ti ti kọ́ gbá yẹn báwò bí títí bá dáa gan ni láti wá pé títì tún dáńdá dé tó ilé ìfihàn wa pé ọlọ́run bá gbà fún wa wípé ká kí òun báyìí àmọ́ tó bá ti di pé ìbàlẹ̀ ọkàn dé ọlọ́run kẹ́ padà sípò tẹ̀ wá tẹ́lẹ̀. tó ilé ìtumọ̀ sí pé alḥukmu yaduru ma alcillati wujudan wa cadama bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àwọn alḥukmu. يدور مع العلة وجودا عدما إذا وجدت العلة وجد الحكم وإذا تخلفت العلة تخلف الحكم إذا دم أني بالسبب إذا سبب بابه إذا جوا تبع السبب إذا ينفو إذا جاء إلي كيرو لن تيرني لون تقوم باتوكو kí bẹ́ẹ̀rù rẹ̀ kò sí bẹ́ẹ̀rù mọ́ ẹ padà sípò ẹnì kan á ní mo fẹ́ kí bá a ti kí ń jẹ ta ni ìgbàdọ̀ kan sì ti di àpò ọba kí bẹ́ẹ̀ ò ní o bóòlù ti gbà jẹta ebi jẹta sóní jẹta tí ọba ti lè sóní jẹta àdékò ní o. Ada ti síbẹ̀rù tẹ́lẹ̀ ọbẹ̀rẹ̀ ẹ̀rùn gbọ́kọ̀ kò síbẹ̀rù kò tí wọ́n á kí lápá méjì ni wọ́n bá ní ọ̀yá ogun dé kó lójú àti ṣé ìrún ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ lè di ìrún ẹni tẹ́rù ń bà ó ti bẹ̀rẹ̀ láì lọ́ọ̀bì kan ìgbà tí bẹ́ẹ̀rù dé lọ́ba tájáde mẹ́tíláṣí lọ́ba ń bá àrùn lọ apá kan náà olùmọ̀ ní pọ̀tọ̀ àpò ní oṣù wa à ń bẹ lọ́nkọ́ wọn kúrò nítorí wá pààrọ̀ wọn lè pa kó sì jẹ pé ọmọ wọn fi hàn lẹ. tọ́ tọ́lùkúrú lọ ẹ máa ti rántí ọlọ́run o ẹ máa ti rántí ọlọ́run wọn ní túmọ̀ rẹ̀ ní pẹ́ dúpẹ́ pọ̀ lórí ìdẹ̀ra tó ṣe fún yín nípa akíkọ́tọ́ kọ́ yín nínú òkè tó ti bí òun ṣe wà ọlọ́run tó ló tó ìrùn tẹ̀ ń rìn lọ́nà ẹ̀ subhanallah ìrún tẹ gùn kàn bẹ tẹ kọjú síbò mí kan tẹ kọpọ àkọsà lókè kíkìlá ọlọ́run tó ló tó ìdẹ̀ra lélẹ̀ ọkọ wa ni dàmú dàmú tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run bá ló fi mà wá. الإمام القرطبي رحمه الله ولو لما وصيك تلنا يسمعني الدعاء ìtumọ̀ asọ̀lẹ́ oníkíni àdùá. ó tilẹ̀ dé kó a sọ pé àmọ́ bíbí ò bá gbá kiri ìrọ̀rùn. torí ọ̀dà tó bàbá ńlá àwọn ìbò òkè kò kò sí sọ̀lá àbí mùsùlùmí wọn èsì mùsùlùmí ọ̀rẹ́ ni wọ́n wó pọ̀ nítorí dájú ní ká máa sọ pé ti wá. ìran kí ni wọ́n. pàápàá ìlú ẹ̀rú tó bá wà gbàtà fẹ̀sùn kan Yorùbá igbó òrùn ni wọ́n ń sìn àtàrà gbólọ̀ ìrọ̀rùn náà ni ẹni tó fẹ̀sùn kan wọn ti mú wa ó ní nígbà sọ pé à ń kí òòrùn à ń kí òòrùn wọ́n á pè títí títí wọ́n á fi di kírun kírun wọ́n gbé ókò torí pé náà bọ́ ayọ̀ náà ní ayé àti ókò a máa gbé kan lè fún kan sẹ́nu pé mò ń lọ lé ní Yorùbá kò ṣe bẹ́ẹ̀ ní ìpìlẹ̀ rẹ̀ mò ń lọ ilé mò ń lọ ilé àmọ́ tó máa sọ Yorùbá bí a kọ́ ẹsẹ̀ ń pé dé nù bí ìgbà tó Gánà fẹ́ kọ́ Yorùbá àwọn tó bá sọ pé mò ń lọ lé yẹs mò ń lọ lé tó wọn ní bẹ́ẹ̀ náà ni pé kí oorun igi àmì kí oorun wọn á ní àwọn apiribíyèsí o yẹn àfi i ó tó lókè náà àbọ̀ ayọ̀ náà ni igi àmì kí oorun àmì kí oorun àmì kí oorun wọn fẹsẹ̀ rẹ̀ kàn wá àti lófin kanu sẹ̀ríà bẹ́ẹ̀ bá ní kó rí bẹ́ẹ̀ tí èsì ń tagbà lérò sá pé àwọ̀ àfẹ́sọ́rùn láti wọ òórùn tó wá jẹ́ àwọn àṣìwọ̀n nígbà tó ti kó lu adáru kọlọ́mọdé àlórí ọ̀dà èsọ́rùn làwọn àṣìwọ̀n òfin kanu sẹ̀ríà sọ pé alimọ̀rọ́dù láyé fáwọn ìrọ̀dà ntẹ́yìn gbà lérò kò lè di tí wọ́n fi fẹ̀sùn kàn bẹ́ẹ̀ sì nífẹ̀ẹ́ ọ̀nà wo la wá fi lè sá fún ẹ̀sùn yìí àwa náà wó ni ṣé yorùbá ní ìsìn wọn kí òun pìlẹ̀ náà ni wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà wọ́n di mùsùlùmí ni abẹ́ ẹ̀kọ́ ni ó dájú pé ẹnìkan ló ronú àwọn kan wọ́n ronú títí wọ́n fi ní ká máa pè é ní kíni ìrún kíni wọ́n wá ń pè ní ó ti dájú. káyọ̀ máa lọ sọ pé à ń lọ kí àsọ̀lá tàbá tó ń pèsè ní àsọ̀lá káyọ̀ máa sọ pé à ń lọ kí àsọ̀lá torí pé àsọ̀lá ti kè é sọlọ́ ọlọ́run là ń lọ kí kìí ṣe àsọ̀lá ẹ̀ńtọ́lọ̀ ní ká máa fi kí òní àsọ̀lá tó àwọn sọ pé à ń lọ sí àsọ̀lá ètò àríkì kò sí máa hàn lẹ́nu tó <laughs> àmọ́ àwọn òkúta máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀dà jù pé à ń lọ ṣe ọ̀sọ̀là nítorí lódodo irun irun àti tẹ bá mọ bí sáà ti pa wà o láti fi mọ̀ ẹ́ pé àlùmọ̀lẹ́sábà òfin yóò tọrọ́pù ìlàmàlà lábùsàfẹ́ nítorí sùn yà lójú á sì lè lọ sí ti tún sùn yà lójú ọ̀sọ̀là gbogbo bí tẹ bá rí sọ̀là ti láyé gbogbo èèyàn mọ̀. dúró ẹ̀ ló ti dẹ́ pé ibi in English ṣé máa ń kọ̀wé ní ìdílé sọ pé prayer ẹsẹ̀ ti sínú bracket gbé sọ́lá. Haúsá sì ti gbé tiẹ̀ burú sálà àbí ẹ̀kọ́ so sálà so bá a lọ sọ pé sọ́lá à ń lọ sí sọ́lá wọ́n mọ̀ àwọn òkú kílẹ̀ kí ni sọ́lá níta lọ sí mọ́tíláṣí ní sọ́lá. Ọlọ́run ọba kò jẹ́ kọ́ mọ́ wa lẹ́nu so àwọn náà ń tíráì láti gbà lẹ́nu ara wa. wọ́n ní ìpìlẹ̀ sọ̀lẹ́ ọ̀nà làdúà a sì mà ìgbégbà tó gún bẹ gángan ìgbà yìí gan làdúà dọ́kítọ̀ jù ẹ̀yin náà wò ó àìpẹ́ àdúà kí ló dé tá a wà gbólóhùn mi àdúà tèmi náà láti àdúà alhamdulilayi ẹ̀gbọ́n àni ti sọ̀lá àti náà sọ̀lá bóòlù ti jẹ́ ìbẹ̀lẹ̀ àti mọ́ àfi tẹ́ bá lè yí wọn lọ́ta padà tẹ̀ kálùbọ́tà kálùbọ́tà ètò yorùbá làbọ̀ àná tẹ̀ bá yí padà àti pé eléyìí làbọ̀ àná àlùbọ́sọ̀lù ìnà ẹgbẹ́ àlùbọ́sà máa lọ bọ̀ àwòṣe ńlọgbẹ́ àlùbọ́sà yorùbá ní àlùbọ́sà gbogbo ẹ̀ làbọ̀ àná gẹ́gẹ́ wákàtí wákàtí ẹ̀ tó gbọ́n àti mùsùlùmí àtàwọn ọlọ́yin fọ́ mi wọ́n ní wákàtí wákàtí ń bolọ́ wa léde yorùbá ò ní wákàtí wa lárúbáwá ni abẹ́yẹn ọmọ abẹ́ ẹ wákàtí àlùwọ́ kó pọ̀ lọ bẹ́ẹ̀ ẹ so ẹ̀bárikà ẹ̀bárikà ṣùgbọ́n ẹ̀ gbogbo yorùbá ọmọ ní ẹ̀bárikà ṣùgbọ́n ẹ̀bárikà lárúbáwá ni àlàáfíà ni àlàáfíà lájú àlàáfíà àbẹ́rẹ́ nǹkan tó ń torí ẹ̀ gbogbo ẹ̀ lágbára ló introduce àwọn ẹ̀sìn ẹ̀sìn wa túmọ̀ sí pé bí wọ́n gbà bí wọ́n gbà ìsìláàmù ní bàbá tẹ̀mọ̀ pé ìsìláàmù ti dé ti pẹ́pẹ́pẹ́pẹ́ ibẹ̀ náà wọ́n tún fi pé dé fún wọn tó yarí ma lọ wọ́n á yarí ma lọ wọ́n ti ra wọn ẹgbẹ́ fún ọyọ gbogbo gbólóńgbò náà ọ̀rọ̀ fún ọmọ sọ torí ibi tó ti wá ní ìsìláàmù tẹ́ ẹ̀fẹ́ sí ló mú wa. walhamdulillah àjẹpẹ́ sí ọ mùsùlùmí tẹ́ ẹ̀sẹ̀ islam tọ́lọ́ wọn bá ti ọmọ náà tó fún wa wá wa kú wa. torí ẹ̀ tí a ti torí ìbẹ̀rù fi sọ láti sílẹ̀ ẹ dákun tí ọba ti bẹ̀rù ń bọ́. في نعم فإذا لم تسقط الصلاة بالخوف فأحرى ألا تسقط بغيره من مرض أو نحوه من تيوكم تيوبا موني في صلاة في سفلة في آري لا تنوى في آري في تولي في صلاة قوية تولي أمن تي في صلاة تولي أواوي الله يقول لكم بيبان تيوكم دارو قيامة ẹ̀dá pọ̀ ẹni tí ń ṣe tó ní garanti kò ní kí làwọn àánú ọlọ́run àti kẹrin ẹni tí ìwà ti ń kọ́ tó wọn náà ti mọ tó ń kọ̀wé torí di eléyìí à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn tó ga jù kó dákun sì wá lọ́kàn tiwa sì wá lọ́kàn nípa ẹ̀sìn rẹ̀ tí ó sì máa fi ṣiṣẹ́ tí ò ní fi etí pàlàbà ìmànà ọlọ́kùn sí wa lọ́kàn nínú ẹni tí ìmànà Al-Qur'an ìmànà rẹ̀ àti ti súnà nàbì sallallahu alaihi wasallam tí ó sì láǹfààní láyé bí àti lọ́la àlùkìyà subhanallahi wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Alaikum salaam. ẹ à ń lọ sílọ̀ níta à ń fi sílọ̀ pọ̀ zaka à ń fi sílọ̀ àwẹ̀ à ń fi sílọ̀ àwẹ̀ máa wọ̀ rí ńgbọ̀ báyà torí àwẹ̀ náà àbí òye wa tó níta à ń fi sílọ̀ pọ̀ tẹ̀bátì wà mẹ́tíláṣí ẹ̀tì mọ̀ pólíṣì ìsinlọ̀ nǹkan pàtó làwọn ti mẹ́tíláṣí àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lọ sí ọ̀la. ṣe bí ra wọ báyìí àbí òṣùpá òṣùpá àti ra wọ àkọ́kọ́ kìí sàmì islam àmì islam òun náà ní kéèyàn máa ṣe lọ àmì rẹ̀ ṣùgbọ́n eléyìí òṣùpá tẹ̀lé àbòsù lílé oṣù tí wọ́n máa fi sàmì lẹ́yìn ọ̀rẹ́ èèyàn ọ̀rẹ́ ti pẹ́ lápá kan náà mùsùlùmí ṣe nítorí wọ́n ń wo bí líle oṣù ti ṣe ní ìtumọ̀ tó ga lọ́dọ̀ àtún pé ìlàjọ púpọ̀ sòṣùmọ́ kìí ṣe àmì Islam sòṣùmọ́ gbà tó di competition pé àwọn ẹlẹ́sìn kan ní kinní kan kí ni wọ́n fi máa dá wọn dáàmà ni wọ́n fi ń lò torí ẹ̀ tí láwọn dá red cross lẹ̀ ẹ̀ ní káwọn lárúbáwọn fi red cross tó àmọ́ kì í fi pa mùsùlùmí tó rẹ̀ tẹ́ wá kọ́ mùsùlùmí tẹ̀ sí sí kò pé kọ́ الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا kòtúmọ̀ sí ń آية tó lérò ayà yẹn ó túmọ̀ sí ìrìn àjò pẹ̀sì torí pé ìrìn àjò tọkọ́kọ́ bí kún ó kù ojú ogun ló ti wáyé ìrìn àjò tó mú kún ó dìrùn kù níbẹ̀rẹ̀ ojú ogun ni ẹ̀yin náà ti ti mà wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ìrìn àjò wọn rìn fún tó lọ jà ogun bẹ́ẹ̀ ìrìn àjò ni fọ́tífù mọ́kà ìrìn àjò ni ọlọ́run gbà kí wọ́n dín ọ̀run kù kìí ṣe nítorí ogun nítorí ìrìn àjò ẹ̀yin náà bọ̀rọ̀ tún fi ọ̀rùn. tẹ bá ń lórí ilẹ̀ فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا nítorí pé eléyìí jáde makhraj al-ghalib igi tó pọ̀jù tẹ bá rìnrìn àjò ìrìn àjò lọ jagun ni ṣùgbọ́n máa kharaja makhraj al-ghalib lẹ́nu fún wa tuntun bá jáde bẹ́ẹ̀ àní pé tí èyí bá ti ṣe kókun ní bẹ́ẹ̀ o. ẹ̀ ní ṣe kọ́sọ̀ so àmọ́ náà bá ń fi yín ìwà pé tẹ́ bá jáde tẹ́ lọ jagun ìrìn àjò tẹ́ ẹ̀rìn yẹn àgbà pé kẹ́ máa dín wọn torí ẹ̀ iná ṣe bí Umar radiyallahu anhu léèrè ìdúgbò ọlọ́run ọba lọ ká dín wọn ọlọ́mọ ìrìn àjò àti ogun ṣùgbọ́n ní ìsìn ìrìn àjò gan lásán à ń dín sọ láti kú mbẹ láì ogun bóò lọ jẹ ló máa rò ní tọ́ irú tí ó dojú sú ó dojú sú mi náà mo sì bi anabi sallallahu alaihi wasallam léèrè anabi sì dáhùn pé sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata sàrà lọ́lọ́ ṣe fún ẹgbà sàrà ọ̀lọ́ àmọ́ tẹ́lẹ̀ nípìnlẹ̀ ó ní í ṣe pẹ̀lú ní àjò tó ṣe gbógun bí. ṣùgbọ́n nìsín a gbogbo òrìn àti tá a bá ti rìn ọba àjẹ torí ogun ọba àmọ́ àjẹ torí ogun á tún gé sọ láti wá kúrò ó ní ara lọ́lọ́ sí tọ́lọ̀ bá ti tàrà fún ẹgbẹ́ yẹn ọgbà rẹ nígbà yẹn ọgbà ọ. Thank you kò tí o pé tó bá bí jáde lọ aṣojú wọn nígbà mi ìlú máa jáde ìjókòó wọn àti dé dùn jọ kí táyà tó lọ unfortunately nígbà tí tí traffic jam bá rẹ ló sùn pọ̀ bọ̀ ó ṣe lókè àti mọ́bìgbà dé báyìí nínú mọ́tò yẹn sọ ọkọ máa ń sọ pé tí ọba ti sọ pé ó pọ̀ nínú bọ̀dá ìṣẹ̀lẹ̀ pé kó kí aṣù rẹ̀ kó tó lọ. ẹ̀rọ tó bá jẹ́ pé bàbá rẹ̀ yóò fi fún kó kí n lé kó tó jáde àmọ́ tó bá gbọ́ lọ́ọ̀ ni ó fi fún nígbà tásìkò bá tó iná sọlá tí ránà tààrà mìíràn. ó sì dáa lójú pé kejì máa bẹ́ẹ̀ yàn lèyàn kí sọlá tó ká lèyàn ṣe fún ọ̀pọ̀ ìrora gbogbo bàtà tó ní ìtumà wọ́rọ̀ gbé kú lórí yín wọ́n lọ́ọ́ máa tó gbé ọdẹ kù kókó mẹ́rin. ìjọ ẹgbẹ́jọ bá. ìjọ ẹgbẹ́jọ bá jáde nílé ẹ àtúrò ètò ìtò magreb ó tún bọ̀ ọ́nù mọ́tò káàní ọlọ́mọ wàhálà tó kú rẹ̀ dùn. ìdánwò máa ọba Nàá. Ìyẹn fẹ́ sàgbà lórí sùjúdì nínú ọ̀rọ̀ wọn. Tí ìyẹn lè ṣe pẹ̀lú ìgbà. Bẹ́ẹ̀ ni kò burú. Lópin ìgbà tó bá ti pàdé ìwà ní ìṣèkí sọ̀rọ̀. Àrègùn sẹ́yìn. al Bologna. Seni bi wíjọ́s àtẹ̀rán àdúrà tètè èèyàn gbọ́dọ̀ jó sùn yẹn èso ọ̀nà ní gbígbọ́ kò gbọ́dọ̀ wá sọ àwọn Non wọ́n ti dẹ́pọ̀ ànábì wà gan sọ̀rọ̀ bá àrẹ sọ̀rọ̀ ẹ máa ń tọrọ nǹkan wọn sábà wíjọ́ ẹ̀mẹ́ta àbẹ̀rẹ̀ wa ànábì kan sọ fún wa ṣe ọlọlọ àìsàn ní kí ẹgbẹ́ ìgbà ń tọrọ kankan ẹkọ ẹlẹmọ ẹtẹnumọ ẹtẹnumọ ní ẹgbẹ́ yóò sùn olùkọ́ náà fẹ́ kíkún yẹn bá ń fẹ́ ẹ̀kọ́ máa ń hàn mọ́ ṣùgbọ́n náà yìí sẹ́yìn ẹlẹ́dà wa ní fẹ́ kọ́ máa tẹnumọ tí máa ń sọ tí ń dọ̀ọ́ láàmú ẹ sì dín àdúrà tí wọ́n ṣe fúnra rẹ̀ torí tó ṣíọ́ ó súnmọ́ kó tètè gbàdúkẹ́ nìkan bọ̀ sí lọ fún torí bí ṣe ń tàyàn lálẹ́ yẹn ọmọ àtọrọ àmì ń tí máa ń gbá ní fúnfún pọ́mọ́ kú kò lè dàbẹ́ ń tí fúnfún pọ́mọ́ ń kú owó sẹ́lò ń gbà yóò sì máa wọ pé five fifty naira tó fún ìdíjọ́ tán bàbá bá gbà àdúgbò bí ọba ti bọ̀ ọ̀gá omi àmì ìyẹn sì ń kàn jẹun kò sì tẹ̀sí gbàtẹ́ bá tún dé kùnú always náà mo sọ ọmọ nígbà èdè orí tèrè nìkan náà máa dúró de. gbogbo gbà ẹsẹ̀ tó máa tó de kù lóru ojoojúmọ́ gbogbo oorun gbogbo gbogbo sọlá ti sẹba ti lẹẹma ti lọ kèsì rata tó kèsì kùnú tù lẹẹma ti o àní ń sọ pé kèsì kùnú tù nìkan kó tù nìkan bá wò síbẹ̀ yìí lọ́dọ̀ ọlọ́run bóyá ti lẹ́yìn gbóhùn àbí bóyá di ọgbà kílẹ̀ ń dúró de kùnúùtù olú bí. mo sọ fún yín ọkẹ máa ṣe kùnúùtù lójoojúmọ́ nínú ọ̀rọ̀ wẹ́tẹ̀ nítorí kùnúùtù bẹ́ẹ̀ àwọn tẹ̀ máa ń sílẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀dà yìí. ọ̀làlà kò sí nǹkan kan tó sáwẹ̀ rẹ̀ tó nìkan. lọ́wọ́ torí kí wọ́n kà sùn síra wọn lójú ọ̀la la. kò sí wàhálà kò sí wàhálà kò sí nǹkan tó ti àwẹ̀ kọ́kàn lọ wẹ̀ kọ́ lọ wẹ̀ kó sì máa bá rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kùnrin tọkùnrin náà bá sùn tọ́ lálà tí màá ní ìjáde lára látàrí àlà èyí sùn ló ṣe sábàbí tí nǹkan kan fi jáde lára kò sí nǹkan kan tó sáwẹ̀ náà àríkùsọ̀rọ̀. láti lásìkò ogun lásìkò ogun bẹ́ẹ̀ iná lọ lọ́nà wọn bá gbà fún wa wọ́n gbọ́dọ̀ pípé. kò sẹ́dí wọ́n bá rògbò kò ní rògbò torí ní sẹ́yìn lọ bó bá ti rọ̀ yín lọ́rùn ẹ̀kẹ́ bá dé àtàndé ké súrà tán ẹ̀ sì ṣe orí yín pé tó subhanahu rabbil azim subhanahu rabbil azim subhanahu rabbil azim sami allah alhamdulilayi. ìgbà tí ẹsẹ sùn ànú rọpìlà ní ẹni wọlé ọ ẹ mọ wọ ọmọ torí torí ọ̀tá ọ̀tá tí ń bọ̀ á àtá kì í hàn tó ẹ sùn sí pé ẹkú forí kan lẹ ẹ mọ wọ lórí ìrìn àdéjọ àtijánì. ẹni tí ń lóyún àdúgbà náà ni náà ni kò náà tó tà ń kò sínú súnà pé kẹ́ máa ṣe ń dojúmọ́. irú gbólóǹkan náà náà ni náà ni wọ́n gbọ́dọ̀ wù sí. sòṣùgbọ́n ìdá máa wí tá a mọ̀ ìdá máa wí tá a mọ̀ ń bí olùdó wa lọ́nà àmàlìkíyà lọ́nà àmàlìkíyà làwọn wí ṣùgbọ́n ìdí ọwọ́ súnà. tó fẹsẹ̀ rìn lẹ̀ jù fún lè ta wù náà. Náà. Abẹ́ lọ kí n Mo fẹ́ ṣe sọ̀lá. Mo fẹ́ ṣe tó wọn ní tó bá fẹ́ dà nìyẹn mo fẹ́ sọ láti bọ̀ kò bá wò létí pẹ̀sẹ̀ torí èyí tó mú ẹnu yín ní àkíọ̀ sá. Àbá Adamu translate kankan ní tẹ̀sí Kùránì tó sọ. wọ́n ní pé ìrún ìtumọ̀ ìrún bẹ ni pé ọlọ́run ibi àgbẹ̀ sílẹ̀ sí gbogbo ẹ̀ náà lánàá ti ká alẹ́ kò sí kankan mẹ́ gbogbo ẹ̀ láti ká. sẹ́ẹ̀ máa tó tẹ̀lé ẹni tí ó fẹ̀sùn kan Yorùbá yìí àbá yìí kan náà ní fèsì fún. àbí òye wa so ẹnìkan tí ọ́fíìsì fún síràfà àdá alìsílámù lèyọ́n wà wádẹ́n sí nàìjíríà pé islam lónìí àtọ̀là ní nàìjíríà fàdà nǹkan tíra kalẹ̀ so nínú tíra yẹn wọ́n sọ tí wọ́n mọ̀ pé ń dá awọ lẹ̀ láàrin yorùbá àtàwùsà nípa ọ̀rọ̀ so ìgbà tí. wọn mẹ́nubà tí wọn mẹ́nubà nínú rẹ̀ nínú tí wọn sọ ni pé haúsá ò láti kírun lẹ́yìn yorùbá gbogbo bó tilẹ̀ òkè so ẹni tí wọn fèsì yẹn ǹjẹ́ kan ní University of Sokoto ọkọ̀ kan pé àbúwá àlẹ́ ìsìlámù lè yẹ ó wà Nàìjíríà. nínú tíra rẹ̀ yẹn ó ní tí haúsá ọba gé irun lẹ́yìn yorùbá wọn ní sábàbí nítorí bí yorùbá òòrùn làwọn ń sìn tó yẹ wà ń dà sọ lẹ́ẹ̀kan òòrùn ni wọ́n ń sìn wọ́n ń kí ọ̀run wọ́n ń kí òòrùn wọ́n wá pé pé pé pé pé wá di kí ọ̀run wọn kò yẹ wọn àhàn sẹ́yìn bá sọ pé à ń kí ọlọ́run. à ń kí ọlọ́run wípé à ń kí ọlọ́run la fi sọ pé kírun ìrún níta yóò fi pọ̀ jù ó dínà torí tí ẹ máa kọ́ gírámà yorùbá náà ó ti pọ̀ jù yorùbá arabi kan náà máa sábà yọ iwájú àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ọ yẹ kó wá jẹ́ pé à ń kí hun kìí tà ń kí hun mọ́ mo rò pé yé àbí kò so à ń kí hun tóra ẹsẹ ọlọ́hun ní kí mùsùlùmí ọmọ sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́ mọ́ sọ pé ọlọ́run níbi kan náà tó ti lọ kọ̀ọ̀rọ̀ apá àdámà yìí náà tọ́ a jẹ́ pé à ń kí hun lọ́yẹ̀kọ́ jẹ́ ìhun tẹ̀sí lọ́tà sọ pé ìhun tí ìrún sì ti mọ́ wa la ẹni tó bá sọ pé ìhun má pé eyín rẹ̀ ká rò bóyé tó torí ẹ̀ sábàá la pa gbogbo àwọn aráàtì yẹn rẹ́ títí títí títí tí láti wá mú ìrún jáde òjìnà òjìnà kan àwọn náà gbìyànjú ni ẹ̀sùn mọ́ kékeré gbogbo ìyànjú ni màá ṣe déédéé àmọ́ àsọlá ojú wàhálà jẹmọ sọlá gbogbo bí tó bá ti fẹ́ wí sọlá ni sọlá ni Ọlọ́run ló sì máa ń tó rí tó fi pè é ní kíni ọsọlá tó tú tó ní pé kó tó àwọn olùwàgbọ́ kó tó àwọn náà ọsọlá náà. Ṣé ń jẹ́ ìmọ̀ yẹn? Ṣé ń jẹ́ ìmọ̀ yẹn? Ṣé àwọn ẹ̀fọ́ wà ní bí àdàwọ̀ ọ̀gbìn ká sí wọn ní ìlú mọ́. Dàbí ṣé èèyàn máa tọ́jú ìrọ́kẹ̀ tó ṣe àlọ́ àwọn pátá àbìdí tàbí. Ṣé máa ṣe máa ṣe máa fi ṣe ìjókòó sinmi? Lódodo kìí ṣe torí ìsinmi wọn ṣe ń ṣe ṣoṣù àwọn olùmọ̀ pè bẹ́ẹ̀. Ìyẹn ìjókòó ti máa ń wà láàrin rákà àkókò àtẹ̀kejì, ẹ̀kẹta àtẹ̀kẹrin. Ṣé ẹ̀ máa fẹ́ ṣe? Èyí tó dọ́gba jù nínú súnnà, oníkí ìgbà náà ti ń gorí sókè láti ìforí kalẹ̀ láti ṣe Allahu Akbar tàbí yòókù. Tàbá wa fẹ́ dìde àníwì kankan. Ẹ kọ́ àwọn ẹni tí kí òun lẹ́yìn. Ẹ gbọ́dọ̀ tako súnà yìí. Kìsì pé ń ti kọ́kọ́ jókòó náà. Má má fẹ́ dìde sọ̀rọ̀ àpò. Ẹ kọ́ wọn pé áfíà rákà alákọ̀ọ́kọ́ tẹ bá gbọ́ Allahu Akbar àjókòó ni ẹ̀yin náà jókòó bó wọn ti wá mọ̀ kó dìde tá a bá gbóhùn rẹ̀ tó bá jẹ́ pọ́ kàkí sókè ìdí rákàkì wọn ò gbóhùn rẹ̀ má rákàkẹta sẹ́kẹ̀ẹ́ ní sọ̀rọ̀ pé wọn ò sì rí ọ tó eléyẹn lọ́fà ni àwọn olùmọ̀wá wọn sọ pé tó dà ẹni pé tí lè má bá ń kí máa wọn tó dà ní kó wọn ṣe jẹ́ ìṣẹ́jọ́ lè ṣe wá ẹ máa ṣe sọ́lá wọn gbọ́dọ̀ ṣe jẹlifẹsẹlẹ fẹwà ìmáàmù torí àwọn ikú àlẹyìn rẹ irun wọn lè ẹ̀tọ́ láti wọn lè dàrú torí délé ìlú kan sí ní ká má ṣe tí ìmáàmù ọba ti ṣe máa mú ọgbọ́n ṣe torí fi dáàrí kan mú ọkọ alẹ fún ọgbọ́n ìrọ ìtàpá sí ìmáàmù sí ìtọ́ ọwọ́ àmì.

ń ṣe ìkọ́kọ́ yẹ kó wá látọ̀dọ̀ àdúrà Muhammad sọlá ẹ̀kọ́ wọn fi àwọn nǹkan mí sọ. tó o lè kọ́ta sí pé káwa ká máa ṣe. màtí ó pàdé àná ti ṣe é ṣe pé àǹfààní náà irú irú fatuwa tí àyàtọ̀lá kò lẹ́yìn tó ti gbé àgbẹ̀ ìṣàmọ́ òṣèlú nígbà kan síta wá níjọba ìsìlámù ṣé orí mùsùlùmí lè ti gbé àgbẹ̀ fatuwa fún yẹn àti pé kí ni àtọ rẹ pẹ̀lú fàtàwà. ìmọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú dáwà ńlẹ̀ ni nítorí pé eléyìí ìrùn pé àǹfààní wà ńlẹ̀ kan lọ sí ìbéèrè ìrùn pé àǹfààní wà ńlẹ̀ kan. Náà, parí fún sọ. Àríkí láwùjọ alẹ́ yìí pé àwọn obìnrin kan wà bí alátara ìdílé àwọn onímọ̀ kékeré àtàwọn ọmọ tó ń sọ tó bá fẹ́ àwọn máa ń gbé wọ́n ní. a bí ok wọ́n ní àwọn òbí nísìn báyà látàrí tó bá ara ní ìmọ̀ bíntín ẹ̀gbọ́n ti ń gbọ́ àwọn rẹwà díẹ̀ ìmú àwọn sí lọ so ìpè ẹ máa fẹ́ sẹ́ni tó bá kọ́ ọ́nù sí wọn kó ń fẹ́ fẹ́ wọn wọ́n máa sábà àwọn conditions pé ẹnìkan tí ọba fẹ́ àwọn ọgbọ́dọ̀ jẹ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. so ṣé n tí wọ́n ń wí dà pé bóyá ọgbọ́dọ̀ gbà báyìí ọgbọ́dọ̀ ti ní mọ́tò ọgbọ́dọ̀ ti ní ilé ọgbọ́dọ̀ ti ní jẹ́ ọgbọ́dọ̀ àlà. alọ́kùnrin àìmọ̀ wọn rẹ̀ ni nítorí pé àkọ́kọ́ kọ́kọ́ rẹ̀ ni tí ó tẹ̀ kó fẹ́ fi ọ̀gbọ́n òrìrì nítorí pé lónìí ẹni tó fẹ́ ṣe ìrànà lọ́pọ̀ jù ẹni tó fẹ́ fẹ́yàwó lódodo wọn tó nǹkan tò àwọn ará nìkan láàrin rẹ̀ sọ́nà lódodo ọ̀fẹ́ fẹ́ níyàwó ọwọ́ akọni sí ọ kọ́kọ́ dúpẹ́ náà kó forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ àmọ́ tó ti ní sẹ́yìn tí ì sí ní tẹ́ sọ́gà àbókúrú ẹ̀ ń ti gun mọ́tò ti gun mọ́tò sọ́mi ìkóni àbọ́mẹ́ẹ́dẹ́ tó gbogbo ẹ̀ náà lẹ́nu tó tún máa wò kó fẹ́ lọ́ máa gbé kù nínú wàhálà tí wọ́n wílẹ̀ kan. so subhanallah so gbogbo ilé ọ̀nà ọ̀fẹ́ wa wà láàyè torí pé obìnrin tó bá ti torí ń tẹ́ ẹ ní lọ́wọ́ fẹ́ yín ọ̀fẹ́ yín. fẹ́ràn ní na ní lọ́bẹ̀ tí ẹ bá ti sọ̀rọ̀ ní yẹn. nítorí pé tó wọlé tí ń tẹ́ bá máa tẹ̀ lérò yọ náà láti lé ọkọ̀ di ẹ̀rù rẹ̀. ọdọ ẹ̀yìn náà ẹ̀yìn tẹ̀ níyàwó gbogbo ibi tó bá ti ìgbé àpè wọn náà torí tọ́ba ló ń gbà kamọ́fúláàgì nù kò fẹ́ràn rẹ̀ lódodo. tọ́ àìmọye èèyàn ló fẹ́yàwó tí ò ní kankan wàláàdì gbogbo èèyàn ti fi fẹ́ rí mi àwọn ẹ̀tọ́ pọ̀ jù náà àwọn èèyàn wọn ò ti ní kankan rí gbàtàrí àwòrán náà fún wọn bí mi jọ́rí sí àwọn èèyàn fẹ́ rí mi majority àwọn èèyàn tẹ̀sí tó rí yẹn tó bá pè nǹkan mẹ́ta ìyàwó bá lọ́wọ́ rẹ̀ níjọ́ tó fẹ́ lẹ́yìn ìgbà tẹ̀ fi àwọn ó lè ti dọ́gbọ̀n bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ aláìsàn náà nítorí pé ọlá pé ìwọ ń wá ń tẹ́ẹ̀jẹ láti fi bọ́ ọmọ ọlọ́mọ ọlọ́mọ sínú àfọ̀nà ọlọ́mọ sínú àfọ̀nà torí ẹ̀gbà tó lọ sọ pé. antabata kóbi amuwaali kum má ti sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ àwọn afáàtò ṣe ẹnu wọn ni má mo gbẹgẹ díẹ̀ wọn ní eléyìí lẹsẹ rí i pé fífẹ́yàwó a máa ti náà lè jù àdéhùn kan wá o tó ní tí a máa ń o pé mẹ́rin ṣùgbọ́n alhamdulillah àdéhùn yẹn kò fẹsẹ̀ ní rẹ̀ lọ́dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àyà alukurani àwọn olùmọ̀mú lágbára rẹ̀ pé gbàdọ́rọ̀ ní kò burú kẹ́ ẹ fẹ́ wọn kẹ́ ẹ taari owó yín kẹ́ ẹ máa fowó yín fi wá fẹ́ wọn. àwọn olùmọ̀wá fífẹ́yàwó máa ti náà rẹ̀ jù òdodo sí ni fífẹ́yàwó máa ti náà rẹ̀ jù ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àná wa ìṣèlú tí ìbá ṣe ìyàwó tó ní yóò máa sùn kò ní kọjú máa tẹ́ ṣùgbọ́n mo ti níyàwó báyìí à ẹ̀ lè wá délé gẹ̀ẹ́bà kí ló dé àwọn ọjà ìyàwó ọjà àìsèkì sí àjọ ọ̀nà sí. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń sọ̀kadà òfin òun ṣe wà pa àmọ́ àti gbọ́ torí gbà tó ti fẹ́ yà ògbọ́ bá wa gàrí mu lẹ́ẹ̀kan ló mọ́ tuntun ṣùgbọ́n gbà tó ti níyàwó subhanallah yóò tẹ̀ kónira pé nílé táwọn ń gbé fámìlì ní mẹ́jọ kálukú ń gbóúnjẹ kaná ìyàwó tó ń rò oúnjẹ gbé kaná àbùkù ní alẹ́ sábù ẹ̀rì fi ọ̀sẹ̀ pamọ́ sí. torí rẹ̀ ẹni tí ò ẹ̀ńtọ́ fẹ́yàwó àrísìkì rẹ̀ ọ̀nà tẹ̀ nítorí pé oníbi tí ń náwó sí àmẹ́ńtí oníbi tí ń náwó sí ẹ̀ kí ni bẹ́ẹ̀ mẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹ̀ńtọ́ fẹ́yàwó láyé ẹ̀ fẹ́yàwó ti sábà bí àrísìkì rẹ̀ tó pọ̀ sí kárísìkì rẹ̀ tó pọ̀ sí tọ́ba yìí ó túmọ̀ sí kókó mi wọ́n máa pé èmi mọ́ bọ́ sí owó sí owó wo lọ́ba pé kí ni òwòye torí kọ́pọ̀lọpọ̀ obìnrin náà olùmọ̀ kówójọ ó lọ́ba kówójọ lọ́nà wò sàlàyé àkóyè wa yẹn ni pé ẹ má bá ìgbà pàkópa torí tí má ti sọ fún bọ́ ṣíṣe owó ń bọ̀ ṣàfaradà tí ó pọ̀ náà nù olówó tiẹ̀ tèmi ní tiẹ̀ sá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hìn bọ́ọ̀ bá ti fi ọ̀fẹ́ lòmì sá sàmọ́wọ́ àwọn àwọn ọmọ ẹgbẹ́ méjì kàdé àwọn ọgbẹ́ nìkan ti lówó káwọn tó bẹ̀ ẹ sọ̀rọ̀ àfọ̀ sọ̀rọ̀ àfọ̀ pé tó ti ní mà tó ti ní kíní á ṣé kí ó lò fẹ́ lọ́mọ kọ́ ni mò ń béèrè torí. ọ̀dà kéèyàn fẹ́ ni tó ti mọ̀ àmọ́ tẹ gbogbo ara lè mọ̀ pé àwọn tí wọ́n mọ̀ kọ́ máa níyàwó mọ́ kó wọ́n bá mọ̀ tí wọ́n mọ̀ ọmọ ọkọ ni ọkọ ọmọ ìyàwó mà sọmọ pípé àpọ̀ kí ọkọ ọmọ tẹ́tìrà ni. torí pé ti without reason àwọn kan ní ìgbà wọn wá ọkùnrin òun náà kò sí ìmà dáadáa obìnrin náà òun náà kò sí ìmà dáadáa gbàtọ́fin wa lọ fẹ̀fẹ̀ òun náà ti ló ń gbàjẹ́ tó àmọ́ sábà ní kẹ́kẹ́ ká kí n kúlẹ̀ ká. òun kẹ́ bàbá ní kò lọ kàkẹ́ rí ká mo ní tọ́ bóòlù wá sí wá bèlì níbi ń gbọ́ mọ́tà so obìnrin kan máa ń wá àwọn ẹ̀sìn ìlú ọkàn àbí òye gbogbo nǹkan tí ò sí ọmọ rẹ ẹ̀dí mú ó lójú obìnrin tó fẹ́ ọkọ nítorí pé ó ní ma tí ó sì lè ṣe sùúrù kọ́mọ̀ lẹ́yìn ìgbà tó bá di ìyàwó ẹ̀ rí a irọ́ ni àmọ́ gbà tẹ́tí lẹ́sìpírẹ́nsì náà ti ń tàn yín jẹ́ ó sì lójú obìnrin tó nímà tọpọ ti torí ìmọ̀ rẹ̀ kọ tọkùnrin kan gbọ́ sí lẹ́nu pé kọ máa kọ òun wọn lọ bóyá òun ọkọ rẹ̀ tó <laughs> gbogbo eléyẹn ayò lásán ni tí wọn ń ta kó tó di tó wọn wọlé ọkọ tó náà láti wọlé ọkọ tó yẹ ọmọ rẹ nìkan gbígbà kan mò ń sìn pé ìní bẹ́ẹ̀ nìkan àfẹ́ntì ẹ̀ kékeré ìjọ ni so torí de eléyìí ẹgbà ẹ máa bẹ lọ kọlọ ọkùnrin lóbìnrin obìnrin náà kọ máa bẹ lọ ọkùnrin náà lọkọ rí tálóbìnrin rí anábì sọlọ wà lọsọlọ wọn lè lè tẹ bá wò tó ti gbogbo wa tẹ bá wò yóò dùn yín nù tẹ bá pa láti ẹsẹ láti ẹ tẹ ẹ bá ti lé yóò sọ yín ní dúkìá yín yóò sì tún sọ yín lára rẹ obìnrin kóbìnrin náà ti bẹ lọ kọlọ ọkùnrin lọkọ rí ọkọ rí oná lè fi máa ṣe dáadáa ju síyàwó rẹ̀ anabi sọlá àtúnlọ ní khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli ẹni tó lóore jù nù yín náà lè fi ṣe dáadáa ju síyàwó rẹ̀ èmi mò ń ṣe dáadáa ju sáwọn ìyàwó rẹ̀ anabi wa sọlá àtúnlọ sọ pé so ó yẹ ọmọ wẹni tó ṣe dáadáa ju sóun fitina obìnrin pọ̀ o òun ni ó sè ọ́ nígbà àgbà ìwọ sì ṣe sùúrù nígbà àgbà dìkan ẹ̀ka ló bínú o àbí òye ìwọ náà sì láláì dá tí wọ́n bá wá ń ṣe sùúrù kan tó bá ṣe àṣìṣe kan sí títí ọjọ́ ayé aláìdá ni ọ so tóbìnrin bá rọkọ rí tí ọmọ ti dàda tí ọmọ ṣàfojúfò rò gbogbo àṣìṣe rẹ̀ tí ó ṣe tí ó fi rírí sáláì rí tí ó fi gbígbọ́ sáláì gbọ́ kọ́rọ́kọ́ rí ni là kó sì máa tẹ̀sí Islam alhamdulillah àmọ́ gbogbo rọ ẹ̀mọ èèyàn tó lókè tí ò ní mọ́tò ẹ̀mọ èèyàn tó nílé tí ò ní lé mọ́ ẹ̀wọ̀n tó lùyàwó máa tí mọ́tò ọ̀bá tí máa yọ lọ tílé ọ̀bá tí máa yọ lọ ó ní kó o ti níṣẹ́ iṣẹ́ bọ́ tẹ̀wọ̀n kí wọ́n lọ àti rí ìyàwó tí wọ́n mú lọ sí ilẹ̀ lárúbáwá tó ṣe é pé jojúmọ́ àti ń pàkíyèsí ọkọ ńgbà náà kò náà gbọ́ ó la palẹ̀ tí òun wà jojúmọ́ yóò rí ti adìẹ ni wọ́n gbé wálé wọn irú yogurt sẹ́kítọ̀ ń bá mọ́ ọkà sì máa ara <laughs> tó ara. lójú gbogbo yẹn lójú wọn ọmọ nàìjíríà náà ni o ní ọmọ àlọ́ wọn ti gbàgbé tó ń bọ̀ so ní o ti máa yan àfa ẹ̀mọ kó gbogbo tẹ bá ti gbé wá fún mi yóò jẹ ń tẹ̀ tó mọ àmọ́ sọ fún mi ẹ̀ nàìjíríà tó bá padà sílẹ̀ tẹ́sí lè máa ra àjẹ ojoojúmọ́ báyìí láti mílíkì gbogbo ló jẹ́ sí rí mílíkì o tó aláàjì màrúfù máa mílíkì o ah, tọ́wọ́ <laughs> tó fẹ́nu kan tẹ̀lé ńgbà wọn dé nàìjíríà wà láwọn kọ́ra wọn kò lè wà mánéjébù nítorí pé bóbi ń ṣe wà ní jẹnẹrálì ètò bá ti fi nǹkan kan kọ́ fọwọ́ á ní kò sí má a ah, yọ̀ọ́ máa lọ. ọwọ́ àgbà tó tún ọtún lọ fẹ́ lómi tó wọ́n ti ní rírun kan rárá o àtàwọn ah, bẹ̀rẹ̀ new experience àmọ́ wọ́n kò ti jàmbó ni. tó <laughs> nítorí délé ló ti jẹ́ pé gbogbo obìnrin tí máa ń sọ báwọn ẹwọ àlọ ẹwọ obìnrin lọ bùnmi a sì sọ kọ́ da kọ́ da púpọ̀ kéèyàn máa wọ ẹni tó wà bí lóò lẹ́gùn èèyàn ọ̀dà jù wà láàyè tẹ bá tẹ tó bá tẹ family house lẹ́fẹ́ fọ́ọ̀mù o kẹ́hìn owó obìnrin tó wà bí lóò lẹ́gùn yìí dáa jù bí lóò lẹ́gùn yìí dáa gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ìwọ dìgírì olùdà ni ọ yóò dà kọ́ wọ ẹni tó ti gbà dìgírì yìí ẹni tí ó plan pé wọ́n gba dìgírì ni pé nc lóní ordinary diploma lóní kí lóyún pé secondary school certificate lóní primary lọ́gbà tí wọn náà bá fẹ́ kó lódò bá so eléyìí yóò jẹ́ kó lè fọ́ọ̀mù family. torí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn obìnrin tí ẹ̀jẹ̀ wà lẹ́bù kan yẹn wọ́n bá pa wọ́n láti ẹ̀wọ̀n ìtàbà fẹ́ gbọ́. torí wọn wò after all kí ni tó onítòwọ̀n yìí àbí òye àjàjà ẹ̀ ń wá sẹ́ òun lórí ìwọ òní sẹ́wọ̀n so torí ẹ̀ ló ti jẹ́ pé dúró dìgírí àbí òye òun náà fẹ́ gbà á mọ́ wọ́n ti gba ẹ́ sí ní tó ń dúró sí àbí òye wọ́n mọ pàpàrọ̀ pọ̀ ní àmọ́ kínní after all wọ́n second class lower òun tún gba second class so ẹnu orí ò ní ìrànlẹ̀ àyàfi tọ́nà bá fi ọtí kún bí ọmọ ẹrí o ọmọ ẹrí wọ́n wà àmọ́ ni wọ́n pọ̀ àmọ́ kò láti wá fẹ́ mọ̀ àpèkẹ́ má fẹ́ra yín pẹ̀lú ẹsẹ̀ fẹ́ fẹ́ra yín àmọ́ mọ̀ràn ti wá nítorí tó bá tún dà wí sánà ó sì máa wá mọ̀ràn kí ẹ dákun ìyàwó òun kì í gbọ́rọ̀ kì í lórí ti gbọ́rọ̀ tó <laughs> eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ àwọn ẹni tó bá ti jẹ́ màtíríà náà bá fojú sí but subhanallah ní àlè gbogbo obìnrin náà ló fojú sí màtíríà èyí tó sọ tiẹ̀ jáde ló tó àtìrẹ́ rẹ̀ sọyẹ ṣùgbọ́n ètò ti tó àtìlẹ ara rẹ̀ kí ọ̀rọ̀ rà yẹra nà. Ìpínlẹ̀ ìgbéyà náà kìtàbù tó wà sí àwọn sábà lórí àgbọn mú àdìsọ ọlọ́sọ̀tọ̀ kí àná sàn ti kà ṣáàlì kan báyìí. Bẹ́ẹ̀ tó bá jẹ́ kò náà tún náà gbogbo ẹ̀ ṣáàlì kan báyìí. Ọjọ́ tí ó bá fa ìgbà tó ní pé ìwà òkè àdúrà àdìsí wọn ẹ wà ní o àmọ́ àdìsí lọ́sọ̀ bá àìmọ́ òtúmọ̀ tí kókó sí o ẹ gbogbo ń gbó ní wọ́n ti di ká káàánú lè bá wá dé náà. طب سبحانك اللهم وبحمدك